jẹ́ bí agbára fún wa ó ìyanu fún ayé wa thank him lift your voice bless him glorify the Lord thank him exalt him bless the name of Jesus ẹ ká gbóhùn wá sókè ká yan Ọlọ́run yìí oṣù oṣù oṣù oṣù Ọlọ́run ìmọ́lẹ̀ oṣù Ọlọ́run oṣù Ọlọ́run ìmọ́lẹ̀ oṣù Ọlọ́run ìmọ́lẹ̀ oṣù dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ẹ ká fèmí ìmúre sí Ọlọ́run. Let us show our, our thanksgiving out before the Lord. Ẹ ká fi ẹ̀mí ìmoore Show your thanksgiving out before the Lord. Ẹ ká fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún tí Ọlọ́run ṣe yìí. Fún tí Ọlọ́run yóò ṣe inú ayé rẹ. Fún àrà ńlá tí ó fi ayé rẹ dá. Ẹ ká dúpẹ́ orí gbogbo. Ọlọ́run ò ṣeun. Ọlọ́run ò ṣeun. Ọlọ́run ò ṣeun. Dúró. Ọlọ́run ò ṣeun. Bàbá òkú ìtọ́jú wa ìtọ́jú àwọn ọmọ gbogbo somebody exalt him ẹ jẹ́ ká gbó wọn sókè ká yin ọlọ́run yóò ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún tó ṣe yìí o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe let let's show that praise that love before the Lord let's thank him ẹ ká yin orí ọlọ́run tó let's give that honour to the king ẹ ká dúpẹ́ orí ńlá orí ọlọ́run ìtúfìgbà kan dúró orí ọlọ́run tí kò fìgbà kan yẹ̀. lórí ayé wa lórí ayé ọmọ wa lórí iṣẹ́ wa lórí ilé wa lift your voice bless him kó tó kó yìn ọlọ́run ó ṣeun yàn ọlọ́run ó gbé ọ̀gá jésù mà ṣeun tó yàn jésù gbé ọ̀gá fún tí ń ṣe mo gbé ọ̀gá fún tí ṣe ọlọ́wọ́ ọlọ́run ẹ̀ka gbéga fún ọlọ́run ṣe o ẹ̀ka gbéga fún ṣe nínú máa yọ ọmọ lórí iṣẹ́ wa wa gbogbo let's exalt him tó yìí mórí hàn ọlọ́run ṣe fún ààbò rẹ lórí ayé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa prayer the Lord has been good to you ẹ tàbá wo ohun tí o ti fún wa yẹn if you begin to think about things that God has not given to you you will not be able to give time. but when you look around and look at that say hey good to you gbogbo ẹ ká máa wò ó ká máa wò ó tí ó tá a tọrùn tí ì fún wa yẹn ká wò láwọn fi ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ti ṣe fún wa a máa ń gbàgbé ohun tí Ọlọ́run ti ṣe because ohun tí a máa ń wò ó gbà wọlé ní mọ́tò yẹn I need that car and uh, and you, you forget to thank him for blessing you providing for oúnjẹ tó fún ọ because the school don eat ọ̀pọ̀lọpọ̀ a máa gbàgbé we forget to thank him shelter room and cover your a máa ń gbàgbé láti dúpẹ́ e, ìpamọ́ yẹn láti dúpẹ́ ìpamọ́ yẹn láti cover ṣùgbọ́n a máa gbàgbé tí mi ti rà yẹn ni o so a máa ń gbà so in that area that been good gbogbo ọ̀nà tó bá ti tó ti dá sí wa nìyẹn táwa ni ìwòsàn kọ́nú àgbo ara you are not in the but God has given you the grave ẹ àbò yẹn jẹ́ kó wà lé ìwòsàn hmm, ó tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ tabarika dúpẹ́ sóhun tó ń tó níyì o. To ṣe ṣe eré sí ibi tó dá sí ayé àwọn ọmọ rẹ in that area being good to your children to your appreciation and to God and fear me sí ọlọ́run ọlọ́run ó ṣe o ó ṣe o fún ohun tó ń ṣe orí Jésù ṣe o Jésù ṣe o wọn á mú ọpẹ́ mi wá fún ọ ní I'm here to return the glory back to you wọn á dá ọpẹ́ fún ẹ Jésù wọn á dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ I lift my voice before you God to say thank you. I say, I honor you, Bubu. Jesus show, Jesus show, Jesus show, Jesus show, Jesus show, Jesus show, Jesus show, Jesus show, Jesus show, Jesus show. Gbogbo àwo ló fún un, dé ọba rẹ̀ wá, ṣe lọ́ba. 예수 오시오 예수 안녕 예수 오시오 blessing of God over your life. Ọlọ́run fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ òun that's what he want. He took heart will not fall. Ọkùnrin tó mórí yóò gbà yóò gbọ́ tó pọ̀ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí Dáfídì jẹ́ níwájú Ọlọ́run rẹ̀ o. Ó wúra rẹ̀ ó wo ipò tó ń wà and he returned all the glory back to God. The same thing I want you to do this morning. Think about the goodness of all your life. I say, earlier, don't think he has not given to you. Thank Him for that thing that He has given to you. Ohun tó ní yẹn gbàdúrà very thing that you have now that you have now that has given to you. People are praying for it, seeking the face of God. Gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa mo ní. Ohun tí wọ́n nílé ní ta nílé that very thing táyọ̀ tí ra ẹni ẹlòmíì ń gbàwẹ̀ lórí ẹ̀. Ẹlòmíì ó wà lórí òkè tó Olúwa Olúwa ṣe àná Olúwa iṣẹ́ yẹn mo wá o iṣẹ́ yẹn mo wá o iṣẹ́ iṣẹ́ wọn <laughs> hallelujah I told you I went uh, I, I, I have shared the story I will do it again because that one is a real story I went to Nigeria mo lọ Nigeria mo lọ sórí òkè so mo ti jókòó so mo wà lọ́dà side mo wà ní side kan side yẹn èmi ń gbà tó olúwa ṣàánú fún mi lórílẹ̀ tí mo wà iṣẹ́ yẹn bá bẹ̀ and across the street to me across the front of me there's a man there the man was praying So I was listening to what uh, he caught my attention because what he's saying, uh, Olúwa I don't want to go to Dubai anymore. I don't want to go to Dubai anymore. Amẹ́ríkà mo fẹ́ lọ, Los America, Amẹ́ríkà ni o, olùgbà tó náà wà ràn mí lọ́wọ́, gbogbo àwọn tó náà wà ṣe fún mi, Amẹ́ríkà yẹn lànà fún mi. Èmi dẹ̀ wà láti Amẹ́ríkà mo jókòó mo wò lọ́ọ̀kan pẹ̀lú iṣẹ́. Èmi tí mi <laughs> lẹ́tà amẹ́ríkà tèmi wá olúwa ṣàánú mi bàjẹ́ ká amẹ́ríkà yẹn kó gbè mí bá mi ṣiṣẹ́ ń bẹ́ tẹ̀ mm, pé ohun tó yàtọ̀ ohun tí èmi ní tí o ń jókòó ní màkì ní máa yẹn sọ ìlú amẹ́ríkà tó ń pariwo ń bì tó ní tọ́lọ́run fún ẹ yẹn dúpẹ́ dúró fún ẹlòmíì ń béèrè fún tó ń gbàwẹ̀ fún mm, mi jẹun ẹyin ọmọ yẹn jẹun oúnjẹ mi jẹ láìkẹ́ ẹ̀ mi jẹ I don't like to eat this food anymore ẹlòmíì gangan kò eléyìí tó gbé tọ́lọ́run gbé fún wọ yẹn tó ń jẹ yẹn tẹ́lómi bá yé tó wọ wákìá bẹ́ẹ̀ ni aṣọ yẹn láìka aṣọ yẹn ó ṣe bá ọlọ́run mi mi ti láìka àwọn aṣọ báyìí bàtà uh, èrè tómi ò kankan so ohun tí wọ́n fún yẹn tó o ní yẹn that very thing that in that area that been good to ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ọmọ yẹn ẹ̀tẹ̀ ti sún mi ẹ̀yin ẹ̀ máa kó òun lé ẹ jáde ẹ̀yin ọmọ yìí ẹ̀lú mi lórúkọ Jésù ti bá ti bá lè rí kan tí pàtẹ ìdí kan pé ẹ̀yin ọmọ máa lọ ẹ̀yin ọ̀rọ̀ yín tẹ̀tí wá ṣe bákan fún mi báyìí nísìnyí ẹ̀yin ọmọ yín ẹ̀yin ìpínlẹ̀ kan ọ̀hún mọ́ mi wà wà oh <laughs> ó bébì god ẹlòmíràn gan gbàdọ̀ kò tí bá kàn lè rí kan bébì yẹn ti bá lè rí ó tọrọ fún yẹn yẹn be be be grateful to him and appreciate him for ẹlòmíràn ohun tó jẹ́ bẹ́ẹ̀ lòmíì nìwọ níyẹn tó sì ń gbàdúrà ah, olúwa ṣe fún mi olúwa lànà olúwàdí mọ́ kò sound dáadáa kò tiẹ̀ kò kò kò kò lélẹ̀ níbo ẹni bá tiẹ̀ lè gbọ́dọ̀ bá lè gbà ọ́ lọ́wọ́ fún tiwa yìí nígbà hmm. tó dúpẹ́ lọ́wọ́ mi tọ́lọ́ ti good sí ẹ yẹn o in that area that been good to you ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé tí mo wà yìí ẹlòmíràn ayé ti sọnù mọ́ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ Jésù Begin to lift the voice and begin to appreciate the Lord and thank Him in that area that have been good to you. Níbi tí Ọlọ́run ti dá ọ sí, ó yá ó yá ó yá ó yá, Ọlọ́run gbẹ́ kó dá sí mi lórí àwọn ọmọ mi. Somebody appreciate him. And Yababo Sotendelia. Mendo blendo taken blende kilebo. Man blende kilabadam. Manzu blende kelebo. Manto prendo sekelebo. Lamprende shitelebo. Begin to thank him. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún ọ indole andole sentole manu prendo sikantile tó blando kamperia lemprende sendile wọ ikateli makuda gaba lemprendo sendile wọ bua dua ti olúwa náà bí nínú akim to forgive every sin ẹ ká sọ fún wọn gbogbo ẹ̀ṣẹ̀ mi olúwa dáríjì èmi ẹ̀ṣẹ̀ tún dé o mo ní ọlọ́run ò jẹ́ ní bọ̀dí kankan orí ọ̀fẹ́ ni. He owns us nothing. Our creator. Ẹ sọ fún Ọlọ́run. Gbogbo jẹ́ bá ti ṣe sí ọkùnrin bá dáríjì mí. Èmi ẹlẹ́ṣẹ̀ yìí mo tọ̀ ọ́ wá. Èmi ẹlẹ́ṣẹ̀ mo tọ̀ ọ́ wá. I have come to you, O God. Olùsìn mi gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ẹ porúkọ Jésù dáadáa lọ́jọ́ máa bọ̀ to forgive every sin in our heart in life. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Ẹ porúkọ Jésù dáadáa lọ́jọ́ máa bọ̀ to forgive that sin. Olúwa ìdílé mi jì mí in that area that you have sinned, in that area that you have sinned against the word of God, and push. Some pray that prayer. as the Lord to forget very sin. and sọ fún Jésù, Olúwa dárí àṣírí gbogbo ẹ̀ṣẹ̀ Before you all my sin, to you, O God, ẹ porúkọ Jésù, Makambade Ekapate, Matora Batika Doyadaham ẹ pọwọ́ jí dáadáa mẹ́nu pédé kàtí màtókòrápàtì ẹ orúkọ Jésù that Lord you have to forgive that sin in the name of Jesus in Jesus name we pray let's ask the Lord Lord give me a true repentant heart Olúwa fún mi ní ìrònú pìwàdà tòótọ́ ẹ hmm. pọ orúkọ Jésù dáadáa Ọlọ́run Ísírẹ́lì sometimes we go before the Olúwa dáríjì mi Olúwa dáríjì mi. Hmm, hmm. Number one, before God forgive you, you must agree that it's the same. Tẹ́lẹ̀, èèyàn láti sọ pé Olúwa mo gbà ẹ̀ṣẹ̀ mi. Ah, so you must agree with God. That very thing is the same. Ah, ẹ̀ṣẹ̀ ni o, ẹ̀ṣẹ̀ ni o, ẹ̀ṣẹ̀ ni o, ẹ̀ṣẹ̀ ni àánú náà ṣẹ̀ náà. Ah, no, no, no, no, no. Oh, wọ́n bí mi mọ́ ni, you know. Um, come on, it's just, it's just my nature, you know. Yeah. It is my nature, you know. Uh, uh even though God knows your weakness on it, we must agree with God that is the sin. Ibi tí ìdáríjì máa ti kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Àkè olúwa ó lẹ́ṣẹ̀ bá mara That's number one right there. You must agree it's a sin. That act is a sin. No matter how, whether you, you grew up in this situation, there's no excuse for sin before God. o bí tí mo dàgbà sí ni wọ́n ṣe treat mi ní sí iná ẹ̀ṣẹ̀ ni bí ẹlẹ́ṣẹ̀ bá mara ẹ̀gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ olódodo ni ọlọ́run láti dá gbogbo àṣetéjì not only that he forgive ó máa parí bẹ́ẹ̀ bí kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni ó máa parí we cleanse it that it has never happened ọlọ́run kò kí ó dẹ̀ṣẹ̀ yẹn once he forgive you kò ṣẹlẹ̀ yìí say if anyone is in Christ is a new creation all things ìgbà tí ìgbà tí ronú pọ̀ padà kò sí ní ó jẹ́ gbogbo yàn tó bá ti wá síwájú ọlọ́run pé ọlọ́run ó máa dohun ìgbàgbé that it can be consequences of it consequences of a sin is different for forgiveness bẹ́ẹ̀ ni ẹni tó jáde ní ìsìn náà wá gbé sílẹ̀ tó mu tó bá lọ sẹ́yìn ọlọ́run ti dáríjì olè tó jà ah, ọlọ́run dáríjì gbọ́ yẹn kó sì ṣẹ̀ṣẹ̀ yẹn nìyẹn He has God has nothing to do with that. Only our sin will find us out. There's a consequence of a sin and the forgiveness of a sin. Where God is to God Himself, He has forgive you. He has nothing against you about it. But ìjọba lè mú Hallelujah. But in it also you can make a way for yeah, yes. Oh you, but Ọlọ́run adájú àṣùbọ̀tì Eh, owó eh, ọ̀lẹ́wà orúkọ Jésù Olúwa dáríjì mi Olúwa ṣàánú fún mi olúwa dáríjì mi wọ́n lè sọ pé ah what is consequence àtọ́lọ̀ bá ti wá dáríjì mi bẹ́ẹ̀ náà sọ pé ẹlẹ́sìn jìyà hallelujah bẹ́ẹ̀ ni ó dáríjì mi God forgive me ṣàánú fún mi nínú àánú ọlọ́run ó lè mú wo ìjìyà yẹn náà ó lè wá bẹ́ẹ̀ ni nínú àánú ó lè gbà ọ́ lọ́wọ́ ìjìyà nínú àánú yẹn ó lè ṣàánú fún wa Paul ojú ẹ̀ náà rí Paul náà yẹn wọ́n pa náà nìkẹ́yìn náà ni wọ́n lẹ̀ ló Paul Paul apọ́sítù tó kọ bíbélì wọ́n ìyá wọ́n ìyá mú náà oná mú ìyá ẹ̀mọ́ ọlọ́run sọ pé orí ọ̀fẹ́ mi tó fún ọ. àkóró jésù olúwa dáríjì ní kàdáyìmá ó sàkà ó sàkà ẹ orúkọ jésù dáadáa ọlọ́run dáríjì ní lè tó lè mi kó rabatí sàtẹ́lẹ̀ àm I want to forgive jẹ́rọ àánú gbà jẹ́rọ àánú gbà have mercy on me ṣàánú ayé mi ṣàánú fún ayé ọmọ mi ẹ porúkọ Jésù àánú ni mo bèrè fún àánú ni mo bèrè fún àánú ni mo bèrè fún àánú ni mo bèrè fún Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún èmi Olúwa ṣàánú fún ìrìn àjò mi somebody pray for that mercy gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa jẹ́ ráàánú gbà bàbá jẹ́. fún mi ó ní èmi ó ṣàánú mo ṣàánú ọlọ́run ni kò sí ẹni tó máa mú sí no one can hold in ẹ jẹ́ ká mọ ọlọ́run mi kò sí ọlọ́run sí ipò ẹ̀ àánú ni kò sí ẹni tó máa mú ní bọ́ ọlọ́run ni I'm God Almighty there is no one beside me kò sí kóòtù tí èèyàn gbé ọ̀rọ̀ ohun tó bá sọ ní fáìnà ohun tó bá sọ lórí ayé èèyàn ní fáìnà ọ̀tá dùn ọlọ́run ẹ pé ọ̀tá ṣe ń ṣe kíni ọlọ́run sọ̀rọ̀ ni we say oh I'm still feeling it mo ṣe ní kíni yẹn ọlọ́run ò tí ì fọ́ wọn ní ọjọ́ tọ́lọ́ jáde yóò jókòó tí nǹkan bá sì ń ṣẹlẹ̀ sí àti ìrìn kí ọ̀hún tó yà gbọ́ ọlọ́run ò tí ì fọhùn tó tọ́lọ́run bá fọhùn ọlọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì ó ní ẹdú jẹ́ ẹ ó sì rí ìgbàlá ọlọ́run lónìí. àwọn Ísírẹ́lì wọ́n wọ ọwọ́ Fáráò I was reading that scripture Fáráò àtàwọn ọmọ ogun ẹ̀ ń bọ̀ ọlọ́run ọ̀rí fi wọ́n lẹ̀ gbogbo wọn bẹ̀ṣẹ̀ pariwo Mósè oyún ọba àwọn graveyard wà ní Egypt o ìyàwó bá kúkú tó lọ ó mú wa láti kú síbí mo sì wá ní ọlọ́run kí n da káfà kan ìbalẹ̀ lẹ́yìn ìgbàlá ọlọ́run hmm. ó ní wàá rí ìgbàlá the cloud when that cloud that before them went back ìwé bá ń tọ́ the play of fire àsẹ́yìn ó mú àwọn ọmọ Egypt ṣègbè gbàtọ́ máa jí láàárọ̀ gbégbé eh, ojúmọ́ ti mọ́ like a new neon àwọn kan bá gbogbo òkú àwọn ọmọ Egypt hallelujah gbogbo àwọn tó kó bọ́n tó kó ogun ó ní ẹ dúró jẹ́ ìní olúwa ẹ ó rí ìgbàlà rẹ ẹ po orúkọ Jésù olúwa ṣàánú fún mi àmì kò mú ayé mi kà tó mi kò dìgàrà kó tẹ̀síwájú olúwa ṣàánú fún mi kí ọwọ́ mi náà bá ohun tí ayé mi ń lé fún rere somebody pray pray for that mercy somebody pray for that mercy. Somebody pray for that mercy. Ẹ pe orúkọ Jésù. Olúwa ṣàánú fún ìrìn àjò ayé mi nínú ọdún yìí ni. Olúwa ṣàánú fún ìrìn àjò ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù nínú oṣù yìí ni. Somebody can you pray and talk to God that Lord should show mercy. Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa remember today is the first Saturday of the month. Today is our Thanksgiving. If you have testimony, or uh, let me thanksgiving or testimony. That's two things. You can text me. Let me put my number. Say I'm so Mali, so Mali ma, I want to tó to dúpẹ́ yẹn. So I will just put my number there. Into all, all the admin, let me put my number there. Let me log in. So you can you can do that. Mo fẹ́ I'll put my number there. When it's time, when I open the line, you're able to you just text me so I know whether WhatsApp or direct um, on, the, um, on on direct call or you can just text me so you can do that um, okay so that's the number there i'm going to put the number so i know so we're not going to take much time hallelujah so that's my number there that you, that's the number you can call you know okay that's the number right there you can text oh, money testimonial ní thanksgiving so remember you have to give back to God all praise he wants it from you ó béèrè fún ni wípé à ah, ṣé kí n fún àbí kí n má is a command ẹ fi ọpẹ́ fún Olúwa hallelujah àwọn òbọ̀dà ìyanu ni I want to keep my kò fún ọ ní ìyanu rẹ hallelujah ẹ porúkọ Jésù jẹ́ aláàánú gbà let the mercy of God locate me ìwọ àánú Ọlọ́run wá mi gbogbo ọ̀nà mi lónìí àwọn ọlọ́run wá mi rí inú ọdún yìí this is the game oṣù kejì oṣù kejì we are still the second man kò tí ì bọ̀ orí kò tí ì lọ jù mẹ́wàá ó sì kù mẹ́wàá we still have ten months to go in that ten months ah, ah, ó sì lè rí tiẹ̀ bí mbẹ́ that ten months ó sì lè rí àṣeyọrí mú mbẹ́ o I don't know what you are trusting God ó sì lè tó nílé mbẹ́ in that ten months bẹ́ẹ̀ ni bàbá ló ṣàtàbà lè pronto sí kẹlẹ́bà ó sì lè dọ́lọ́kọ́ nù ẹ̀ lè pronto tẹ́kẹ̀lẹ́ bó kàbàyà ẹ̀ pọ̀ orúkọ Jésù. Lord, ikatayeni na namateria, robatutelimaka, let your mercy locate me. anu àánú rẹ kó tọ̀ mí wá. Olúwa àánú rẹ gbà. Can we lift our voice before ẹ orúkọ Jésù dára? Ìwọ àánú Ọlọ́run tọ ayé mi wá. Ìwọ anu tọ mi wa. gbàdúrà. Ìwọ mi orúkọ mi yìí. lè má gbàdúrà pé lórí ayé rẹ ni kí àánú ọlọ́run máa bọ̀ wá lórí iṣẹ́ rẹ ni olúwa ṣàánú fún mi ní orúkọ jésù àpẹwọ́ ọdún ọdún yìí o Nemedona allow Satan to rob me of my blessing. Somebody pray that prayer. Olúwa ṣàánú fún mi. Somebody open your heart to pray. Orúkọ Jésù dáadáa. that Lord show mercy. Kí Ọlọ́run kó ṣàánú. Mẹ́nà náà ń tẹ́lẹ̀ bàrà bá. Lẹ́ńkẹ́kẹ́ lẹ́bọ̀ sẹ́tẹ̀ lẹ́bọ̀. Orúkọ Jésù olúwa ṣàánú ayé mi olúwa ṣàánú ọ̀nà mi ní orúkọ jésù olúwa ṣàánú mi olúwa ṣàánú fún mi somebody pray àánú ask God in Jesus name we pray ẹ orúkọ jésù every every every interest obstacle gbogbo ìdíwọ́ tàbí ìdènà sí ilé ayé mi olúwa bá fi àánú gbé orúkọ jésù ìwọ ìdíwọ́ tàbí ìdènà tí àyọrí ìbá fi àánú gbé kúrò ẹ̀kọ́ orúkọ Jésù náírà it can help me hindrance an obstacle to my blessing ìwọ ìwọ tàbí ìdènà nínú ayé mi lónìí ẹ pe orúkọ Jésù Olúwa máa ń fi àánú mu kúrò ó yá ó yẹ sọdàdúà orúkọ Jésù orúkọ orúkọ ọlá Jésù Ọlọ́run ẹ pàtàgbára ìwọ ẹ̀mí ìdíwọ́ ìwọ bí dènà sí rí ayé mi olúwa bá tó gbé kúrò ní orúkọ jésù olúwa bá ń fàánú gbé kúrò orúkọ jésù olúwa bá ń fàánú gbé kúrò ní orúkọ jésù olúwa bá ń fàánú gbé kúrò manana makata makoroba kapalibade mazoko nínú makaba lamprende kelebo ní orúkọ jésù olúwa bá ń fi àánú gbé bọ̀ ní orúkọ jésù olúwa bá ń fi àánú gbé kúrò ìwọ ìdí tàbí ìdènà nínú ayé nínú ayé ọmọ mi lórí iṣẹ́ mi lóní ọ̀nà mi ọlọ́run lanu gbàdúrà orúkọ jésù olúwa bá fàánú wò gbogbo ẹ̀mí ìdíwọ́ yẹn gbogbo ẹ̀mí ìdènà ní ọ̀nà ayé mi lórí iṣẹ́ mi olúwa gbé kúrò and you pray and the Lord the Lord you are God to remove it from your life that spirit of healing that spirit of that darkness gbogbo ẹ̀mí òkú rabatele aba sí ìdíwọ́ sí ìdí ayé mi that is in my life that is blocking my blessing tí ò fẹ́ kí rí i yẹn àti ògo yẹn tẹ̀mí lọ́wọ́ somebody pray that prayer That Lord you are going to remove it somebody pray olúkúrò somebody pray in the name of Jesus gbogbo ẹ̀mí ìdíwọ́ tàbí ìdènà sírí ayé mi lọ́wọ́lọ́wọ́ olúwa mú kúrò ask the Lord to remove it pray and ask the Lord Jehovah God olúwa mú kúrò me? ẹ̀mí ìdíwọ́ ìdènà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wẹ́ sọ fún ọ Jésù àkókò ti tó olúwa fi ọ̀rọ̀ ayé mi yìí ṣe ìyanu it's time o jẹ́ kí ọ̀rọ̀ ayé mi já sí ìyanu Lord turn my situation to a miraculous way make it a miracle for me ẹ po orúkọ Jésù jẹ́ kó jẹ́ ìyanu Father turn it to a miracle my situation of my life turn to a miracle olúwa fi ọ̀rọ̀ ayé mi ṣe ìyanu olúwa fi ọ̀rọ̀ àìrọ́mọbí mi àìrọ́kọ I don't know what you are passing through I don't know what is facing your life but you can pray to God èèyàn mò ń là kọjá yẹn ṣùgbọ́n èèyàn lè sọ fún Ọlọ́run Olúwa yí ọ̀rọ̀ mi padà kó o fi ṣe ìyanu fún mi Olúwa yí ọ̀rọ̀ ayé mi padà yí kàbà tó lé ara ó dandan o kí ìgbà ọ̀tun kó tọ̀ ọ́ wá lónìí Olúwa fọ̀rọ̀ ayé mi ṣe ìyanu Olúwa fọ̀rọ̀ ayé mi ṣe ìyanu Olúwa fọ̀rọ̀ ayé mi ṣe ẹ kú orúkọ Jésù make it a miracle God mo padà lè sọ nítorí mama situation olúwa fọ̀rọ̀ mi ṣe ìyanu and you pray that prayer pé kí ẹni máa ń sẹ́yìn kó fi ọ̀rọ̀ rẹ ṣìyanu ní orúkọ jésù olúwa ṣìyanu ní orúkọ jésù olúwa fọ̀rọ̀ mi ṣìyanu pray gbàdúrà let God turn your situation to a miracle olúwa fọ̀rọ̀ mi yanu kó gbọ́n mi láyé ní orúkọ jésù màtórí àmàkàtà somebody gbúàdúà lórúkọ jésù kristi ah, ẹ kó lẹ́yìn àgbàdúà gbogbo tó yí mi ká gbogbo ohun tó yí mi ká gbogbo ohun tó yí mi ká gbogbo ayé mi ká gbogbo ohun tó yí mi ká gbogbo ohun tó wà ní aráàlú mi gbogbo ẹ̀mí kẹ́mi gbogbo agbákágbá tó yí mi ká ìtí ń jíire dànù mọ́ mi lọ́wọ́ gbogbo agbára jáde lólè gbogbo ẹ̀mí kẹ́mi tó yí mi ká gbàdúrà ẹ̀ ẹ̀ gbogbo agbára tó yí mi ká that is every power that surround me, every contrary spirit. Ẹnìkan náà mo ṣe ń gbàdúrà yìí ní máa lọ. Mo kò gbà gbogbo ọtọ́ pé wọ́n sọ pé bóyá ọmọ mi ní ọ́. Dàbí yóò bá bí nínú ẹ̀rí ọ̀dà tí a níbi bàmí they put in bọ́ọ̀dì máa ń sọ pé àwọn ọmọ mi náà maybe if you are from the water or something like my ọba àjọ I don't know I don't know what kind of word I be you have been told. Bẹ́ẹ̀ni ẹ̀mí eh, eh, eh, gbogbo tó ń sọ tó ń sọ fún ayé rẹ̀ ìgbà ìwọlẹ máa ríra inú omi ìgbà rẹ kó ṣáà máa ń lò máa ń wẹ̀ gbogbo ìgbà nínú ìyá ẹ̀wọ́ pé wọ́n ti sọ fún ọ pé ọmọ omi pé ẹ̀mí omi ń jà ọ́ I will not dispute that it is a put it Satan ìgbà tí Ọlọ́run lé àwọn ẹ̀ kò sí Satan ìgbà tí Ọlọ́run lé jáde it's not only Satan that sent out àwọn áńgẹ́lì Satan jáde àwọn náà náà they are demonic wọn náà ń pè ní èṣù the demonic spirit so and they possess anything One wọ́n process igi wọ́n process omi one process mẹ́sàn án just fan ọ̀rọ̀ ọlọ́run ti lé wọn ó sì ń dúró déjọ́ so àwọn náà ṣe gbígbá pé ẹ̀mí omi ò sí àwọn náà ṣe gbàgbá pé eh, the evil spirit in the water possible wọ́n wà in the air so but i'm talking to somebody mo ń bọ̀ mo ń bọ̀ gbogbo ohun tó ń jà ológun yẹn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ẹ̀mí omi jà ọ́ ni o bẹ́ẹ̀ wọ́n bá ẹ̀mí omi jà ológun Eh, one thing once you have given your life to Christ lẹ́yìn ọ̀kọ̀ gbà ni pé tó bá ti fàyè ẹ̀ fún bẹ̀rẹ̀ sí ríra gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run begin to see yourself a child of God pé ọmọ Ọlọ́run ni mí àti fẹ̀jẹ̀ Jésù rà mí padà àwọn náà mú mi ní o wọ́n lọ́mọ mi ní o wọ́n pè ní omi ní o wọ́n náà mú mm, má gbà bẹ́ẹ̀ má gbà bẹ́ẹ̀ àti fẹ̀jẹ̀ Jésù rà ìwọ padà àti fẹ̀jẹ̀ Jésù rà mí padà lọ́wọ́ gbogbo agbára jésù ẹ sọ fún jésù gbogbo ẹ̀mí kẹ́mí gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí kẹ́mí tó yí mi ká gbogbo ẹ̀mí kẹ́mí tó yí ayé mi ká holy spirit èyí tó máa ń gba ẹni lọ́wọ́ èèyàn gbogbo ẹ̀mí kẹ́mí tó yí mi ká èyí tó máa ń gba ẹni lọ́wọ́ èèyàn gbogbo ẹ̀mí kẹ́mí tó yí mi ká èyí tó máa ń gba ẹni lọ́wọ́ èèyàn gbogbo ẹ̀mí kẹ́mí tó yí mi ká gbogbo ẹ̀mí kẹ́mi tó yí mi ká olúwa tó máa ń gba ẹni lọ́wọ́ èèyàn arábìnrin kan tó mọ ń sọ̀rọ̀ àwọn ẹ̀mí yẹn àmì àti máa bá wọn sọ ojú kúrò ojú ààyè ibi tó bá fi owó síbi kan òun tẹ̀lé rí mọ́ owó yẹn lè sọnù wọn ni kò máa bọ̀ ó ń sọ òun gbọ́ tó ń sọ fúnra rẹ̀ ní o hmm. I will not deceive I will not say no pé kò rí jésù sọ̀rọ̀ ní agbára kábàjẹ́ bí ẹ̀mí kan ló bá jésù sọ̀rọ̀ pé mo lè fẹ́ ká lọ ni mo fẹ́ kọ́ tẹ̀lé mi yẹn sọ̀rọ̀ padà sí Jésù I will not say it ó sì jáde bí ẹnu bá wọn yẹn jáde wọn ayé ara gádára yẹn so mi sọ pé bóyá pé ẹ̀mí kan delusion ni I will not say that because bíbí náà fi hàn mí ẹ̀ ò pé ẹ̀mí wà ẹ̀mí ọlọ́run kù nínú ayé sọ́ọ̀lù ẹ̀mí kan sì báyé tó mú ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni tó jẹ́ tó bí ó ń bẹ̀ sí ń gbó ń bẹ̀ sí oríṣiríṣi lórúkọ Jésù gbogbo agbá tó yá gbogbo agbá yí ayé kọ́ lóun tó ẹ̀ bá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olùwàfà agbára rẹ ṣe tèmi ò yáwó yáwó. na mú agbára rẹ àkúnà nànà màsíntò lè nàtẹ́yà bẹ̀dọ́rì màkú sàndéèlì màkú rabatìlìyà olúwa dìde kó náwó agbára inú ayé mi ẹ pọ orúkọ Jésù olúwa dìde náwó agbára sórí iṣẹ́ mi mẹ́nà kókó rabatukó rabatayaba kanada ló ń brando sokoto lè kàtẹ́lẹ̀ mẹ́tòkè rapẹ̀tútẹ̀lẹ̀ rẹ ẹ pọ orúkọ Jésù olúwa dìde náwó agbára rẹ sínú ayé me. E le prendo soto delikele manon prondo suntoli kaba ẹ pọ orúkọ Jesus le ntori mekuntoli makalaba ẹ pọ orúkọ Jésù olùwàdìnnà bá gbá ẹ sórí ilé mi manon prendo kendelebo ẹ pọ orúkọ Jésù sẹ olùwàdìnnà olùwàdìnnà bá gbá ẹ sínú ilé mi la pẹrọ sọntolẹ prendo sọlẹ wa pọ orúkọ Jésù matoko tendelewo matoko rapaterigaba olúwa dìde náà wá gba ẹ e sórí ilé mi sọrí pray that prayer ẹnì kan gbàdúrà yẹn lórúkọ jésù mo ní kí ọlọ́run kó dìde dúà dúà lórúkọ jésù kristi olúwa wa mo ní tó bá di tuesday i will do that on tuesday not on monday so why i'm doing tuesday so you will not miss it you can able to do it again mo ní kí ẹ ra oyin tó bá oyin oyin lé. Oyin, Oyin, Oyin, Oyin, Oyin, ẹ̀mú eh, eh, oyin ẹ̀ wá níjọ Tuesday. Àwùjọ ìsìnkú náà ṣe gbé kẹ mú kẹ lágbà. I told you I have explained us pé àti December bàtà ń gbà wẹ̀ yẹn eh, mo ti mo ní pé gbogbo ń ṣàgbéyàwó yẹn wá ìṣòkè ìjàkadà fi bẹ́ẹ̀ wọ́n gbà wọ́n wá Tuesday ẹ̀ka bóyá gbàdúrà ọ̀sọ́kẹ́ ẹ orúkọ Jésù olúwa olúwa ọlọ́run tó pọ̀ ní pàtàkì jẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó ní ìyanjú settle my case gbogbo agbára dí i lọ́wọ́ gbogbo agbára tí ń jà mí lólè ẹ gbogbo agbára agbára èyí tí ń jà mí ní olè ohun rere that is robbing me of great things gbogbo agbára kan máa ń jà yàn lólè o bẹ́ẹ̀ ni agbára kan máa ń jà yàn lólè ẹ bá sọ pé kan ò sí ohun tara rẹ̀ nǹkan wá o ẹlòmíì tó bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mi wà pé ah, èmi ọ̀gá nǹkan mi bá gbọ́rọ̀ mi mà kàbí ah, àṣẹ are you sure èmi gangan tí n bá gbọ́ nǹkan mi mọ̀ pé àìṣú ah, ọ̀ṣà àbí àbí ah, torí ìdáni ìgbọ́n náà ó lè bẹ́ẹ̀ ni ó bu yàrá ó lè kú hallelujah bẹ́ẹ̀ ni òyìn tó wà tó wá gbọ́ nǹkan náà gbà àyùṣù má bà mí pé psychological kìíní lè ṣá ìnà àìdùn but torí pé mo mọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run ò sọ pé ẹ̀mí òṣù sí ọ̀rọ̀ ọlọ́run ò sọ pé ẹ̀mí òṣù kì bá yéèyàn jẹ́ ẹ bá sọ pé abẹ́ à ń tara rẹ̀ pápá ayé ò lè báyé ìrìnàjò ń tara rẹ̀ rí o ọlọ́run gan rí ọkàn yẹn ó ní ọkàn yẹn burú jáì ta ló lè mọ̀ ọ́n ò sọ pé kò sí oògùn o òun lágbára ju oògùn lọ ní bẹ́ẹ̀ ni you can look at the scripture kọ́tọ́ ọlọ́run bá ọmọ Israẹli yẹn don't join them don't be like them wọ́n fẹ̀yàn bọ òrìṣà ní wọ́tọ́ àwọn yẹn ń ṣe ni the Canaanite the Jebusite and the Hittite wọ́n ń fi èèyàn rúbọ wọ́n fọmọ rúbọ wọ́n pa ọmọ wọn ní wọ́n pa they are slaughtering their children wọ́n ìrúbọ tó lágbára gidi gan ni ah, that's why God warn the children of Israel don't join them don't join them aṣọ àtọ̀ṣe báwo ni Pharaoh ṣe rí ọ̀pá náà jù tilẹ̀ ẹlẹ́ẹ̀tì tiẹ̀ náà dé agbára wo ló ní tọ́lọ́run sọ pé òkè àtàkùn agbára ọlọ́run ni Mósè lò agbára wo ni Pharaoh ní tí òun náà mú àwọn tiẹ̀ pé ah, àṣewá pé léèrè náà ni àṣe ah, ah, èrè wá gbé fún wa tá a fi bẹ̀rù ẹ níbo ó pa àwọn tiẹ̀ jáde àwọn náà pa tiwọn lẹ̀ ọ̀pá tiwọn lé èso àṣọṣẹ́ agbára ló wà lò agbára ọlọ́run ti mú sí irú agbára wo làwọn yẹn wá lò tó ń fi rí ṣe bẹ́ẹ̀ yẹn agbára wo làwọn yẹn lò tó ń fi hmm. rí ẹ̀pọ̀ gbogbo agbára olùdènà gbogbo agbára òun fẹ́ kó kọ́ fi búná sókiri ayé ẹ̀ lè tẹ ọ̀pọ̀lọpọ̀ náà ti fún ní eré God Lord God has through us he has blessed us àwọn olùdìnnà kan wà pé pé àdìsẹ́ kò lè dí ọlọ́run lọ́wọ́ tó wà bẹ́ẹ̀ ni pé àbí ẹnìkan kan lè dí ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n ó lè dí èèyàn lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí bàbá tó bá pinnu when you able to call upon God tó wọ́n bá pin ó ti tó gẹ́ ẹ o ẹ o dandan náà tó gẹ́ ni ẹ kú orúkọ Jésù fẹ́ kun so he can come to your rescue kọ́lọ́run wá dìde mm. gbogbo agbára dín lọ́wọ́ ìwé ẹ̀mí olùdìnnà tí ń ba ìrìn àjò ayé mi jẹ́ the spirit of hindrances gbogbo agbára èyí tó fẹ́ kí n mọ̀fo that power that is robbing me of God's blessing gbogbo agbára ajá ayé ẹni lónìí gbogbo agbára àdùnnà ẹni rú gbogbo agbára tí ò fẹ́ kí n rí ṣe gbogbo ẹ̀mí tí ò fẹ́ kí n rí gbà ẹ pe orúkọ Jésù ìwà agbára yìí ẹ bọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ó yẹ wọlé gbogbo agbára ajá ayé ẹni lónìí. that spirit that is robbing you of God's blessing gbogbo agbára tí ń jà mí lólè gbogbo agbára tí ọmọ mi lè gbogbo agbára tí ń da ìrìn àjò mi fẹ́ kó fagbá ẹ bó o ń tajú wọlé alágbára lọ ètò òkò ní ìkógun àfi tó bá di alágbára yẹn mo fẹ́ kó di alágbára tí ẹ o mo fẹ́ kí ọ̀run kó di alágbára tí ń yọ ayé ọmọ rẹ lẹ́nu mo fẹ́ kí ọ̀run kó di alágbára tí ń jà ọ́ lólè yẹn ẹ pe orúkọ Jésù ìwọ alágbára tí ń jà mí lórí mo tọ̀ wá orúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo agbára tí ń dànù that power that is robbing me But í gbọ́ kì í gba ogun ní orúkọ Jésù that say no that you are not going nowhere gbogbo ẹ̀mí tí ò fẹ́ fẹ́ kí n rí kọjá síbi eré ayé mi ìwọ ẹ̀mí ajani lónìí ìwọ ogun adójútì ayé ẹni yìí ní orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run alààyè agbára náà tẹrí ẹ̀ bá agbára náà Olúwa tẹrí ẹ̀ bá agbára náà ẹ̀ bá agbára náà ẹ̀ pọ̀ orúkọ Jésù ìwà gba tí ń ja ayé mi lólè ìwà gba tí ń ja ayé ọmọ mi lólè ìwà gba tí ń ja iṣẹ́ mi lólè that power that is robbing me that power that is robbing me of my blessing ìwà gba tí ó lè ẹ kú orúkọ Jésù ìwà gba tí ń ja ayé mi lólè somebody agba náà ìwà gba tí ń ja ayé ọmọ mi lólè ó yọ ọmọ Ọlọ́run lanu àdúrà ẹ kú orúkọ Jésù ìwà tí ń ja iṣẹ́ mi lólè ìwà mi lọ́wọ́ ìwà gbọ́ ní orúkọ Jésù wàá tún ti ayé ẹni ní orúkọ Jésù wàá gba ajínigbé tí ń sẹ tí ń sọ ògo di asán somebody pray that prayer kókó bá agbára náà wí ó yá ó yá ó yá ó yá ẹ pọ orúkọ Jésù Olúwa bá agbára yìí Olúwa bá agbára yìí nínú ayé ẹ gbàdúrà Olúwa bá agbára yìí lórí ilé mi somebody pray ẹ sọ fún Jésù Olúwa bá agbára yìí. Ọlọ́run bá I come against you in the name of Jesus I come against your power lórí ayé mi I come against your work mo bá wọ agbára yìí lórí ọ̀nà mi gbogbo somebody pray àgbà yìí agbára múnilẹ́rú o agbára sọ̀rọ̀ ìdòfo agbára jíregbé lift your voice and pray La laparo sotolikaba rapetolimeketelebo lembrendo sokolebo matokedere garaba. Shatolime Korobade, Loprondo Sikelebon. Somebody pray that prayer. Ẹ pe orúkọ Jésù, ìwọ wole. ẹ wọlẹ̀, ìwọ wole. ẹ wọlẹ̀, ìwọ wole. ẹ wọlẹ̀, ẹ gbàdúrà, ìwọ agbára ẹ wọlẹ̀, ẹ pe orúkọ Jésù, ìwọ ayé ẹni lólè. Somebody pray, ẹ pe orúkọ Jésù, ìwọ ogun adójútì ayé ẹni yìí ní orúkọ Jésù, ètí yọ ayé mi lẹ́nu, ètí yọ ọ̀nà, ètí yọ iṣẹ́ mi lẹ́nu ẹ̀pẹ̀rọ̀ṣàtẹ̀à sọ̀pẹ̀ ìwà agbára yìí lórúkọ Jésù lórí ilé mi lórí ayé ọmọ mi lórí iṣẹ́ mi ìwà agbára tí mú ayé mi sọkún ní orúkọ Jésù ìwà agbára tí ń dọ̀nà mi somebody pray you know what is happening in your life you know what you are passing through you know what you are facing rebuke such power come against that power in the name of Jesus mo bá ìwà agbára yìí ní orúkọ Jésù mo bá ìgbó agbára yìí ní orúkọ Jésù mo bá ìwà agbára wí ní orúkọ Jésù mo bá ìwà agbára wí ní orúkọ Jésù somebody pray ní orúkọ Jésù mo tọ̀ ìwà agbára wá ní orúkọ Jésù ìwà agbára tí ò fẹ́ kí n ṣe rere ìwà agbára tí ò fẹ́ kí n dé ní orúkọ Jésù ni mo tọ̀ wá somebody pray ìwà agbára tí ò fẹ́ kí n rí oore gbà ní orúkọ Jésù ni mo tọ̀ wá ní somebody pray that prayer ní orúkọ jésù mo tọ̀ wá agbára yìí ní orúkọ jésù mo tọ̀ wá agbára yìí somebody pray lórúkọ jésù ni mo tọ̀ ìwọ agbára yìí ní orúkọ Jésù ọmọ Ọlọ́run alààyè ni mo tọ̀ ẹ̀bẹ̀ ẹ wá I come against you in the name of Jesus mẹ́nu parusake labdandorom mando korobotolebe I come against you in the name of Jesus I come against you in the name of Jesus I come against you mentoko peripelusate badoko roboto kelawa somebody praying I come against you in the name of Jesus I come against you Somebody pray. I come at you in the name of Jesus. I come against you in the kapatole mekuraba. Somebody pray that prayer. Lórúkọ Jésù ni mo tọ̀ wá. Ní orúkọ Jésù, ọmọ náà alààyè. Tọ̀ agbára ìwá. Ní orúkọ Jésù, ọmọ náà alààyè. I come against such power. Ìwà agbára yìí, ìwà agbára tó ń dúdú tì mí. Ní orúkọ Jésù, ìwà agbára tó fi àìsàn ṣe ìrìn àjò mi. Somebody pray as for all I come against you lórúkọ Jésù ni mo tọ̀ ìwọ agbára yìí wá ní orúkọ Jésù somebody pray tell the Lord mo tọ̀ ìwọ agbára yìí wá agbára tí ò fẹ́ kí ọkùnrin lé gbé rí tí ò fẹ́ kí àwọn ọkùnrin lé kó máa gbé rí làpàtó lè mẹ́gà bàbà ìwọ agbára mú ayé ẹni sìn ìwọ agbára tí ayé ẹni ní orúkọ Jésù mo tọ̀ wá somebody pray ìwọ agbára tí ò fẹ́ kí n lọ́kọ ìwọ agbára tí ò fẹ́ kí n ní aya ní orúkọ Jésù mo tọ̀ wá ìwọ agbára tí ò fẹ́ kí n jẹun ọmọ tó ẹni tó gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ ní orúkọ jésù ìwà àfẹ́ kí ìrìn àjò gbè mí ó yá ìwà agbára yìí ní orúkọ jésù ìwà agbára bàtàyé ẹni jẹ́ ìwà agbára yìí somebody pray ó dàbí agbára kó ṣègbè o power must lose his power over your life agbára ó dẹ kó sọ agbára rẹ nù lórí ayé lórí ayé rẹ ó dẹ kí agbára yẹn kó sọ agbára rẹ nù ní orúkọ jésù ó dẹ kí agbára yẹn kó sọ agbára rẹ nù ní orúkọ jésù ní ìrìn àjò ó dẹ kí agbára yẹn koslabano la patole makorabata madokobatekelebo le prende sekelebo ẹ gbàdúrà ó dán kí agbára yẹn kó sọ agbára rẹ̀ nù lórí rẹ̀ ó dán kí agbára yẹn kó sọ agbára rẹ̀ nù lórí ayé ọmọ rẹ̀ ó dán kí agbára yẹn kó sọ agbára yẹn nù lórí iṣẹ́ rẹ̀ ó dán kí agbára yẹn kó sọ agbára yẹn nù nù lé agbára yẹn ò para rẹ̀ nù lórí ayé mi lọ́wọ́lọ́wọ́ lẹpẹdó patú tata In Jesus' name, our Lord, we pray. Ìṣẹ́gun jẹ́ tèmi láti òní lọ. I receive my victory. Jésù ti fún mi ní ìṣẹ́gun yìí. I receive three. I receive my. Mo ti gba ìṣẹ́gun yìí. I receive my victory. I receive my victory. Màtó kókó tékelebo. I receive my victory mo gba ìṣẹ́gun yẹn látòní lọ lọ́wọ́ agbára tí ò fẹ́ kí n lọ́mọ láyé o mo gba ìṣẹ́gun yẹn lọ́wọ́ agbára yẹn pé mo gba ìṣẹ́gun yẹn lọ́wọ́ agbára yẹn ìsìn amúnilẹ́rú mo gba ìṣẹ́gun yẹn mo fẹ́ kó bẹ̀ sí sọ mo bọ Jésù in the name of Jesus mo gba ìṣẹ́gun yẹn lọ́wọ́ agbára tí ò fẹ́ kí n sìn mo gba ìṣẹ́gun yẹn lọ́wọ́ agbára dájú edélẹ̀ lọ́wọ́ ẹ̀mí kẹ̀mí lọ́wọ́ agbára kágbára lọ́wọ́ ìṣe òkú lọ́wọ́ ohun kóhùn from that strange voice lọ́wọ́ bá dàní àjò ẹni nírú I receive my victory I receive my victory mo gba ìṣẹ́gun yẹn lẹ́tẹ̀ pokò Jésù yẹn ni o mo gba ìṣẹ́gun lọ́wọ́ agbára yẹn lọ́wọ́ agbára tí ò fẹ́ kí n láyọ̀ ohun rere mo gba ìṣẹ́gun yẹn I see my victory ọ̀nà mi là ó Jésù ìgbà ọ̀tún dé bá mi I receive a new things new things begin to happen in my life ọmọlọ́run lánàá ó gbàdúrà ẹ pokò Jésù mo gba ìṣẹ́gun yẹn ọ̀nà ayé ayé mi bẹ̀rẹ̀ sí ṣe rere ní òsọ somebody begin to pray ayé mi bẹ̀rẹ̀ sí ṣe rere ayé àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí ṣe rere ní orúkọ Jésù morogo mi lò I receive my victory I receive my victory mo gba ìṣẹ́gun mo gba ìṣẹ́gun mo gba ìṣẹ́gun mo gba ìṣẹ́gun mo gba ìṣẹ́gun mo gba ìṣẹ́gun láti kótó kẹtẹ máa tó kura ní mẹ́ka máa tó brandagaba mo gba ìṣẹ́gun gbọ́ àdúrà lóko Jésù Kristi olúwa wa àmín lórúkọ jésù gbogbo èèyàn yìí ẹ gba ìṣẹ́gun yìí arábìnrin àgbàdua fún mẹ́jẹ wọnú àdúrà lénìí orúkọ yín akọ́darúkọ kan bí àwọn tí mo ní gbà mí mo lè rí orúkọ láti òtí bá dẹ̀ rí orúkọ yẹn ọlọ́run lè bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ akọ bá ń tàgbẹ̀ ńgbà mí ńgbà tí mo máa ń wò yín I look at everybody ṣùgbọ́n ìgbà mí tí bá ti kọ̀ lè wo nǹkan báyìí kò ní kúrò ìgbà mí bá ti wo orúkọ yẹn kò ní lọ so mo bá ṣe wọnú àdúrà mo ti rí orúkọ yẹn lákọ̀ọ́kọ́ sọ mi sọ kàn dé sí i ní ẹ wọnú àdúrà mo kọ̀ wá orúkọ orílẹ̀ màá kọ́ gbàgbà fún orúkọ yín jẹ́ Olódùmarè hmm, nǹkan kejì bẹ́ẹ̀ tí mo ṣe bẹ́ẹ̀ ṣe táì mo ṣe orúkọ yẹn kò dẹ̀ ṣe tó ṣàdúró lórúkọ Jésù mo gbàdúrà ọwọ́ àánú kó pàdé ọwọ́ àánú pàdé ọwọ́ àánú kó pàdé ọwọ́ àánú kó pàdé ọwọ́ àánú kó pàdé ọwọ́ àánú kó pàdé gbogbo tó dàrú kọ́lọ́run kó tutù ẹ ṣàmì dáadáa gbogbo tó ọ̀run kó tutù gbogbo tó dàrú ọ̀run kó tutù lórúkọ Jésù kó tutù. ojútòónú ọ̀nà gbogbo ojútòónú ayé láti ṣiṣẹ́ lọ gbogbo tó dàbí kó ló àkójútó kẹrí àánú yẹn gbà kẹrí àánú yẹn gbà gbogbo tí sátani ń gbèrò tó ń pinnu ọ̀run yí dànù olúwa kó yí dànù àdúrà yìí kó gbà eré náà kó tẹ̀lé lọ́wọ́ kẹrí àánú ọlọ́run àgbà kẹrí ògo rẹ̀ ní ayé yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run kàn kẹ́ẹ̀rí oore ọ̀fẹ́ yìí bẹ́ẹ̀ ni a sì rí gbogbo àdúrà fún gbogbo èèyàn yìí torí pé a gbójú wa kè síbi tí ọlọ́run wà mo ní jésù yìí it has been good to us jésù yìí it has been good to me èmi gba jésù yìí ní olúwa ni wọ́n sọ pé jésù christianity kò ń ṣe yorùbá mò ń sọ yìí ẹ̀sìn wa kọ́ ẹ̀sìn wa kọ́ wọ́n mú wá fún wa ní ǹjẹ́ jésù yẹn ò tí kàn sóore o tì yìí that's what ohun tó jẹ́ christianity ẹ̀sìn ẹ̀sìn gbogbo ẹ̀sìn kan ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n it has been real to me ó ti ó ti jẹ́ ó ti jẹ́ òtítọ́ fún mi ẹ̀sìn bàbá wa ẹ̀sìn bàbá come on èmi ò mọ̀ yẹn ó tẹ́lẹ̀ mọ̀ rèé ni jésù yìí kò yẹ kó sì jẹ́ kó yẹ kó àmọ́ ó ti wà sórí jésù yẹn ti fara rẹ̀ ní gbogbo ọ̀nà pé is God pé ọlọ́run ni so mo gbà á òun ni olúwa pé o lè mi ẹ o lè mi èmi o lè mi èmi o lè mi gbàgbọ́ ẹ o lórúkọ òun náà ni mo wá mú tọ̀ yín wá fún gbogbo èèyàn tó wà lábẹ́ àkóso àdúrà yìí pé Jésù yẹn náà fẹ́ wá di mímọ̀ èyí tí ìgbàgbọ́ yóò fi èyí tí ọkàn yóò fi gbẹ́kẹ̀lé pé Jésù tọ̀ yín wá èyí tí kàtólì ẹ̀ máa kà bìlàdà mọ̀ kó èyí tó mú ohun gbogbo Jésù bí o pé Jésù mọ èrò ọkàn èèyàn he know the thought of man ó fẹ́ tó yẹn sọ jáde ohun tí yẹn ń rò ní ọkàn Jésù mọ̀ á jésù tó mọ gbogbo àníyí jésù yẹn náà mú mọ́tò yìí wá lọ́wọ́lọ́wọ́ gbogbo yẹn ti bẹ lábẹ́ àkóso àdúrà yìí gbogbo agbára kágbára gbogbo ètekéte ètí ń jayé yín ló fẹ́ kí jésù yẹn wá fi ara rẹ̀ nínú ayé yín láti sọ kàdí tó shock himself tó kàtá yín máa kó bàkó sàtà to manifest his power to return all what that is yours back to you láti bá gbogbo ọkàn pàdé lórúkọ jésù gbogbo tẹ mú wá nù àdúrà ọ̀run kò yanjú let that jesus manifest let that jesus manifest kó bọ́ gbogbo aṣọ ìyà kó bọ́ gbogbo aṣọ ìtìjú gbogbo aṣọ ogun lórúkọ jésù kó la ọ̀nà àbáyọ ní orúkọ jésù kí jésù kó fara hàn ó ní èmi ní àjíǹde àti iye ó pera rẹ̀ bẹ́ẹ̀ ni jésù he point into himself. Hmm oníkẹwà sọ́dọ̀ Ọlọ́run oníkẹwà sọ́dọ̀ mi ló pè to himself ló bẹ wá sọ́dọ̀ Ọlọ́run ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ ọ̀dọ̀ ara rẹ̀ lókè ó ní èmi ni àjíǹde àti ìyè ẹni tó bá ní kò ṣe Ọlọ́run kó lọ ka scripture yẹn dáadáa wọ́n pa nítorí pé ó pe ẹ̀rọ Ọlọ́run ni what's the purpose of Jesus was killed he was killed because he called himself to be God ó pe rẹ̀ ní Ọlọ́run wọ́n fi pa wọ́n mọ̀ àbádìí wọ́n mọ̀ pé ah wọ́n máa yìí ó pé mọ́mírì ni ẹ̀nà àmọ́ ẹ̀nà eh, eh, lóòótọ́ you can see the the the the the ẹ̀ńtẹ́yìn ọ̀dọ̀ dàgbà no Jesus live in he he took on a servant position bí pé ó bọ́ ògùn ẹ̀ lẹ̀ tàbí ọmọ aládé ọmọ tó ní nǹkan ó wá sọ bókè mi ní lọ bẹ́ẹ̀ máa lọ gẹ́gẹ́ bí ohun tó he humble himself ni ló pè é bí pé he humble himself ó ní agbára ó ní agbára yẹn gan ṣùgbọ́n ó mú agbára yẹn wá gbélé òkè màá ṣe bẹ́ẹ̀ yẹn lọ he learn he learn he grew in the wisdom of God dàbí normal ó live life normal bí àwa but he was fully God and fully man God's side yẹn kò filẹ̀ he still have it and fully man fully man in other side ebi máa ń pa afipe o fẹ́ jẹun ó rẹ̀ òun in that side so ó carry two nature of God and a man being God, he said, Let the blind be alone." What wọ dìde. Ìwọ said, I forgive your sin. And being men, ah, ah, So he lived both lives. but he learned. So why? So he can be able to do a sacrifice lamb for our sin. Láti jẹ́ torí kò sẹ́ni tó But but so God, the punishment of God was satisfied in him nínà tá a nà ó tẹ ọlọ́run pé pátápá ó wá tẹ ọlọ́run lọ́rùn pé ẹ̀hẹ́n ẹ̀ṣẹ̀ tẹ àìgbọ́ràn tẹ ṣe yẹn ẹ̀ mo náà mo yọba ohun tí Jésù ṣe yẹn àìgbọ́ràn inú in the garden of Eden ọlọ́run wá yọ ní símọ́tì náà yẹn pé ok yes ẹnu méjì ẹnu torí kò sí ó ní ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ so the sacrifice of Calvary satisfy God for forgiveness to forgive us for us to return back to have a place for us in him láti wá that wa padà sọ́dọ̀ ẹ̀ so I put on the righteousness of Jesus not my own righteousness God does not ọlọ́run Jesus. rí èmi mọ́ Jésù yẹn ah me the last because God is holy so kò rí you see Jesus in me kò rí ọlọ́run in half of it ẹni tó ń wònú èmi òun ni Jésù yẹn because he is the perfect lamb that was sacrificed for my sin ó gba ikú mi kú he replaced me Jesus is our appropriation our appropriation for our very sin so Ọlọ́run bá wò mí kò wò èmi o Jésù ló wò mí tí n bá tó síwájú Ọlọ́run Ọlọ́run ò gbọdọ̀ rí èmi Jésù láti rí tó bá rí èmi ah is too holy that ẹ̀ṣẹ̀ kankan ò lè dúró síwájú ẹ̀ so òdodo Jésù lè lè gbé wọ̀ I put on the righteousness of Jesus òdodo Jésù ló gbé wọ̀ mí he he put me in some place ah and that Jesus lè wá gbàgbọ́ ó ti kò sí èmi ti gbọ́ ohun tẹ́mi sì gbà nìyẹn àmọ́ ó lè mo gbà á ó ti fi ó ti ó ti fi ara rẹ̀ hàn pé ó tó ó sì jù bẹ́ẹ̀ lọ he have saved me from many things ó lè sọ̀rọ̀ tí ó yẹ rí he has said this will happen and I believe dòkò báyìí n ti máa ṣe rèé ó sì ṣe bẹ́ẹ̀ so mi ti mi ti gbà so I advise you to believe in him and give him a chance to be the Lord over your life total Lord not he is real Oh, real. Sometimes, you know, like we want to act like the children of Israel after God has shown them certain miracle and also they begin to again it ó máa ń ṣẹlẹ̀ gbà tó lọ́wọ́ bá ti lànà ìyanu after they parted the rest for them wọ́n ti dáná ìgbàgbọ́ ẹ eh, ẹ eh, for them to look at what God has done for them the rest see ó máa ń ṣẹlẹ̀ nígbà míì sí wa gbà tó lọ́wọ́ máa ṣe ẹ ah, ẹ eh, báwo ṣe wá rí báyìí o àti gbàgbọ́ pé a ti wà nípò kan rí ọ̀run ó sì wù ọ́ sàn láti wà lùmọ́ ara wọn tá a wò yẹn ohun tọ́lọ́run ò ṣe yẹn láwọn àwọn ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀hún pé that was David have victory over Goliath ó wo ohun tọ́lọ́run ṣe sẹ́yìn ká ah, ọlọ́run tó gbà mí lọ́wọ́ kìnìún ọlọ́run tó gbà mí lọ́wọ́ bẹ́sẹ̀rì the bear á gbà mí lọ́wọ́ eléyìí ó wo nǹkan tọ́lọ́run sẹ́yìn tẹ́lẹ̀ yìí ọlọ́run lè ṣe lórúkọ Jésù gbogbo agbára kágbára lórúkọ Jésù nínú ayé àwọn èèyàn yìí lórúkọ Jésù kò tẹ̀lé mo gba agbára mo fẹ́ kó wọ Jésù kó náwó agbára rẹ sórí ayé àwọn èèyàn yìí to break the yoke of enemy wọ agbára òkùnkùn jẹ fún ẹni tó wá ìwòsàn kó gba ìwòsàn fún ẹni tó wá ìmúrara orí ìwúrara fẹ́ tó wá ògbógbó ní òwà mẹ́kọ̀ọ́ yanjú rẹ kó mú ayé àwọn ènìyàn kó mú wọn kó ní ohun tí ayé tó yí wọn ká gbogbo ohun tó ayé wọn ká tó lòdì ìwọ Jésù ń bẹ ṣiṣẹ́ rẹ lọ́wọ́lọ́wọ́ yìí ń bẹ náwó agbára kó wò sàn kó tú sílẹ̀ kó gbàlà mẹ́kọ̀ọ́ yanjú ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní orúkọ Jésù kó bẹ̀ sí rìn bí gbogbo àtẹ́lẹsẹ̀ rẹ tí ayé sọ pé kò ní kan ibi rẹ i'm talking to somebody right now gbogbo àtẹ́lẹsẹ̀ rẹ tí ayé sọ pé kò ní kan ibi rẹ ní orúkọ jésù látò lọ́kì ẹsẹ̀ rẹ kó bẹ̀ sí kan ibi rẹ lẹ́ka pàtó ní àkàrà gbogbo àtẹ́lẹsẹ̀ rẹ ní orúkọ jésù ayé sọ pé kò ní débi rẹ ní orúkọ jésù ayé rẹ kó bẹ̀ sí débi rẹ kí jésù yìí kó farahàn ayé ẹ kí jésù yìí kó làwùrà kí jésù yìí kó yẹn gbọ́rọ̀ rẹ o ní orúkọ olúwa ilé èso agbára rẹ o ní olódò sáwọn rẹ ó sì là He said, The name of the Lord Jesus is a strong tower, and the righteous run into it, and is saved. Orúkọ yẹ kó gbàgbé, orúkọ yẹ kó yanjú ọ̀rọ̀ yẹ, orúkọ yẹ kó tú wa sílẹ̀ orúkọ yẹ kó wọ èdè orúkọ yẹ kó wọ ọmọ rẹ sàn orúkọ yẹ kó gbé òdìdé rẹ orúkọ yẹ kó sílẹ̀ pa orúkọ ni ó sì in Jesus name we pray gbogbo tó ń bá wọn nínú àdúrà ètò ìṣiṣẹ́ Ọlọ́run kó parẹ́ pápátá kẹ́ ẹ má ṣe gbúrò rẹ̀ mọ́ gbogbo tó bọ̀ nínú àdúrà yìí tí ò ń ṣe ti Ọlọ́run ikapado satani makabeyabo gbogbo tó gbọ́ ọ náà àdúrà tí o ṣe sùn kò parẹ́ pàtàkì kí jésù kò sọ̀rọ̀ ẹ̀ di mímọ́ kí ohun olúwa kò fọ̀ sí ọ ohun olúwa kò náà kò sì yánu yẹn kó ohun olúwa kò sí ilẹ̀kùn yẹn olókìkí títà ti fàyà gbogbo ohun ẹ̀kọ́ bára ní àgọ́ ara rẹ kó gba ìwòsàn mo ní kí jésù kò fọwọ́ tọ́ mo ní kí jésù kò fọwọ́ tọ́ ayé ọmọ rẹ kò fọwọ́ tọ́ ìṣàyàn ọ̀tún bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù. Hallelujah. Hallelujah. Hallelujah. Àdúrà rẹ ti gbà o. Hmm, àdúrà rẹ ti gbà. Àdúrà rẹ ti gbà. Kí n tí ó saka tó bèrè nǹkan ta fẹ́. Ẹ̀yin tẹ́ tó sọ pé look at that number. Kíákíá kíá. Ìwọ tó tó ní testimony. You can text me or you want to, I will, this is the number you can call. Let me see. So I can. Uh, so we can just give our testimony or thanksgiving before the Lord. Uh, okay, okay, so uh, okay, can I do this? You don't mind I should call you, so we're not going to take much time. And if text me, I will not pay. And if text me, I will call So am I, am I expect call me? You see, I'll call you. I'll call you directly. Don't worry. I myself will call you. Mm, so I'll call you. I'll look at it. Um, okay. Oh, okay, okay, okay. So let me see. I have a testimony. Okay, let me see. I just want to make sure. Okay, I have a testimony. Okay, I'll call you the person that say has a testimony. Except I don't know that you're okay. No problem. I'll call. So I'm calling somebody now. Let me put it on speak. So we do that quickly. I'll do the call. Or anytime, let me see. If you still just look at it, you can text me. Um, praise the lord ẹ kó orúkọ jésù ọlọ́run ṣe yín yes ma yes ma yes ma. mo mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ìwọ́n tó ṣe fún mi àti ìdílé mi ọgbọ́n ọba tó mú wa la twenty twenty two dá láyọ̀ àtàlàáfíà pàdé wọnú twenty twenty three kò sí wàhálà kò sí ọba tó ń ṣọ́ ìgbésẹ̀ mi tí mò ń lọ bí iṣẹ́ tí mò ń lọ láyọ̀ tí mò ń bọ̀ láyọ̀ mo dá gbogbo ògùn fún ọlọ́run májèlé ìpè nítorí òun ni ọlọ́run ní ọ̀lẹ́gbìn ọlọ́run ìdí ọpẹ́ mi nìyẹn bí mo lè ṣe wọ́n twenty twenty three mo mọ̀ pé ohun tó dára fún mi òun ni ọlọ́run tó dára fún àti ìdílé mi òun ni ọlọ́run máa ṣe fún mi àbẹ̀gbóhùn mi àbẹ̀gbẹ́ gbàdúrà mi lórí mi àti lórí ẹbí mi lórúkọ Jésù. ọlọ́run àgbẹ̀ ọ̀gá mi máa yí pẹ́ fún ọwọ́ agbára rẹ wọ́n dá gbogbo ògo padà fún ìwọ Jésù fún ìpamọ́ àti bí ayé wọn ẹnumọ Ísírẹ́lì ẹnumọ Ísírẹ́lì gba ẹpẹ ìgbà ọpẹ́ bá yín adédáwò ògùn padà fún ìwọ Jésù Olúwa gba ọpẹ́ Olúwa gba yín Olúwa gba ọpẹ́ Olúwa gba yín Olúwa gba ọpẹ́ Olúwa gba yín Olúwa ọ̀fẹ́ kó balẹ̀ ayé yín kẹrẹ àánú ìgbà gbogbo tó yẹ kó ti jẹ́ ti Ọlọ́run Ísírẹ́lì kò fi fún yín gbogbo tó yẹ kó ti jẹ́ ti ti yín láyé kí Ọlọ́run Ísírẹ́lì kò fi fún yín ìjẹ ní ìrònú bẹ ìrònú bẹ kọlọrun kò fi fún yín bóyá pẹ̀lú ọsàrẹ mọ ẹ fi kan orí lórúkọ jésù àmì àṣeyọrí àmì fóun tuntun nínú ọgbàdì ọdún ìjà lórúkọ jésù kọlọ̀ kò fi fún yín o mo fẹ́ gbà ẹ̀bẹ̀ yín kí olúwa kó gbọ́ ẹ ṣàmì dáadáa ẹ̀bẹ̀ yín kí olúwa kó gbọ́ olúwa kó dé etí sí ẹ̀bẹ̀ yín kó sì ṣàánú fún ọ̀nà yín kí ọlọ́run ìsọ́ọ̀lì kó tẹ́tí sí ẹ̀bẹ̀ yín kó sì ṣàánú fún ọ̀nà yín gbogbo gbogbo àpá sátani ní àgọ́ ara ẹni kó parẹ́ pápátá kójú má ṣe tì í bẹ́ẹ̀ ló ṣe rí jésù kristi olúwa àti olùgbàlà wa àmín you bear the mark of the Lord àmì ọ̀tún kò gbà ní kí àmì yìí kó farahàn kó jẹ́ fún yín àmì yìí kó jẹ́ fún yín kó jẹ́ fún ọ̀nà yín gbogbo ẹ gba àmì ọ̀tún kí àmì yìí kó jẹ́ fún yín ní orúkọ jésù kẹrí orí yìí bẹ́ẹ̀ ló ṣe rí láì jésù kristi olúwa wa àmín àmín àmín àmín. God bless you. God bless you. God bless you. God bless you. Yes, ma'am. Um, let me look at it. Emma, you know, I just want to do this quickly so we can go. You know. And eh, ẹ̀yin tẹ ń tẹsí be, Emma, one thing on tí mò ń fẹ́ go fún mi o. Olúwa dá mi hmm, Let me look at it. I don't know. I just want to give thanks to the Lord for His protection on me during the winter àgbo Jésù ní the winter time ó gbàdúrà lórúkọ ààbò Jésù kò dájú let Jehovah God protect you lórúkọ Jésù God protect you let Jehovah God secure you in the name of Jesus A new season in your life àkókò ọ̀tun nínú ayé yìí a new season in your life a new season in your life kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti rí Jésù àmín àmín àmín ẹnìkan náà sọ pé good morning sir mi ò mi um, I'm trying to look at it gbogbo ọ̀nà ni mo fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí lórí ìdílé mi lórí ìdílé especially my daughter jésù gba gbogbo ọpẹ́ yín àti ògo lórí ìlàkọjá tí ó kọjá yìí I thank God for his goodness and his mercy for my family ẹnìkan nígbà wọn dúpẹ́ ọlọ́run fún lórí ayé ẹ̀sìn ọ̀tá pé àwọn dúpẹ́ fún ìlàkọjá tí ó kọjá yìí and I thank God for his mercy for his goodness and mercy over my family olúwaṣeun lórúkọ Jésù kọ́ lórúkọ gbàdúrà fún yín mo gbàdúrà kọ́ ọlọ́run kó gbàdúrà sóye fún ọmọ náà lórúkọ Jésù gbogbo ẹ̀ là kọjá kó di ayọ̀ fún yín mo pàní gbogbo ohun tí ẹ là kọjá lórí omi to joy gbogbo ohun tí ẹ là kọjá lórí ọmọ yẹn kó di ayọ̀ fún yín kò ní já sí ìbànújẹ́ lórúkọ Jésù kò ní já sí ìbànújẹ́ gbogbo ohun tí ẹ là kọjá lórí ọmọ yẹn kó di ayọ̀ gbogbo ohun tí ẹ là kọjá lórí ọmọ yẹn tí ẹ là kọjá ní ìdílé yẹn lórúkọ Jésù kó di ayọ̀ ọ̀nà ọpẹ́ yín kó pọ̀ bẹ́ẹ̀ là á sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa Let me see. A 6 name. I'll call. So you have a testimony. Okay, I'm calling somebody now. ẹ̀yin tẹ́ wà ní ẹ̀kọ́ orúkọ Jésù Olúwa hello sir. hello. good morning man of God. good morning. I have a test of people to the monarch of the universe, the king of glory. Ọba tó ṣe ohun tó jẹ́ kí n ṣe fún ìtọ́mọ́tọ́mọ́. Tètè ní tètè ní tí ò jẹ́ kí n ṣọ́kú tí ò jẹ́ kí ìmọ̀ ẹ lórí mi. Bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ Ọlọ́run bá mi ṣe. Ní ìdí ṣe business bí Ọlọ́run ṣe ń ṣe ni òun Ọlọ́run ló yé tó ta ní àwọn oníbẹ̀ ni mo rí gbà ọlọ́run fáwọn tí mo rí gbà títí létí lílé lórí iṣẹ́ mi mi ò pàdánù iṣẹ́ lórí bísíǹsì mi ìmọ̀ta ò ṣe lórí mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ pé stéètì tí mo wà sóò ibẹ̀ eh, ṣùgbọ́n mo dúpẹ́ pé ọlọ́run ń ṣọ́ mi lọ sísè ò bá ń fọ ọlọ́run mú mi lọ ó mú mi lọ sí láyé àtàláfíà mi ò ṣe àìsàn mo lọ fún island fishing everything was okay it is also the glory of God mo ṣe pé torí mo wọ́n ṣe àánú tí mo rí gbà mí mo dúpẹ́ pé ọlọ́run mú mi lọ sí ilé ìwé mo ti yí mo wá twenty four years ago ni mo ti kàwé ṣùgbọ́n ọlọ́run mú mi bá tó kẹ̀ bá mi ṣe bí mo ṣe ń ṣe olúwa nìkan ló mọ̀ kò yé mi ṣùgbọ́n mo mọ̀ kó tó dá mi sí ìjọ pẹ́ mi rèé lé mi. hallelujah wọ́n dúpẹ́ lọ́ fún wọn tó ṣe wọ́n ronú jinlẹ̀ wọ́n dúpẹ́ fún oríire yìí wọ́n dúpẹ́ fún àánú tó pọ̀ yìí tó ń ṣe inú ayé wọn wọ́n fún ìpamọ́ àti ààbò wọ́n fún oríire ńlá wọ́n fún tó ti bẹ̀rẹ̀ inú ayé wọn tó wà bá wọn parí ẹ̀ wọ́n fún lọ́wọ́ ohun tí wọ́n sì rí gbà ẹni máa Ísírẹ́lì gba ọpẹ́ yìí ẹni máa Ísírẹ́lì gba ẹ̀yìn yìí arábìnrin orí rẹ gbogbo wọn mọ rírì orí rẹ Jésù gba ọpẹ́ yìí Olúwa gba ẹ̀yìn yìí lórúkọ Jésù gbọpẹ́ eré náà kó tẹ̀síwájú àánú náà kó pọ̀ sí i orí ọ̀fẹ́ náà tó di ńlá àṣeyọrí náà kó pọ̀ ní gbogbo ọ̀nà kójú má ṣe tì í gbogbo jẹ́ dáwọ́ ló fún yín ní àṣeyọrí ẹ̀ lórúkọ jọ́rọ̀ kó fún yín rí gbogbo kí ni kó dùn kí gbogbo tó yín kákó ní ayọ̀ kí ọkàn yín kó balẹ̀ láyé kójú má ṣe tì í gbogbo àwọn tó dó fún ìtìjú tàbí tó dó fún ẹ̀gàn ní orúkọ jésù kọlọ́run kó dojú tì wọ́n lórúkọ jésù kọlọ́run kó ṣe ìdáná ayé yín kó fún yín kó wà fún yín ní ẹni ọ̀rọ̀ kó wá fọ̀rọ̀ sọ lórúkọ jésù ọlọ́run kò fún yín lórí ọ̀fẹ́ yìí ní orúkọ jésù kẹrà ìgbà kò rí bẹ́ẹ̀ fún yín kí gbogbo tẹ ní kó dàgbà o lórúkọ jésù kó sì ní èso ńlá lórúkọ jésù kó pọ̀ sí fún yín bẹ́ẹ̀ lásì rí láìlọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù god bless you god bless you. Um, you see. Um, before I, I say text me first that you have a testimony, so I can, so I can able to look at it and okay. Uh, Someone say, I thank God for good works the Lord is doing in my life. He ceased to praise me. Praise the Lord. And ní pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tí God you believe God to amaze you in every areas of life. kí ọlọ́run kó bẹ̀rẹ̀ sí yà yín lẹ́nu lọ ìyanu yẹn ò gbúdọ̀ dáwọ́ dúró àṣẹ ọlọ́run ni bẹ́ẹ̀ ṣe sọ bí ọlọ́run ṣe àmẹ́ẹ̀sì ṣe yà yín lẹ́nu lórúkọ jésù ìyanu yẹn ò gbúdọ̀ tó kẹrí gbogbo ọ̀nà financially kẹrí ìyanu yìí financially kẹrí ìyanu yìí i'm talking to you lórúkọ jésù financially kẹrí ìyanu yìí kí òwe ọ̀fẹ́ yẹn kó pọ̀ kí àánú yíyà màkàrí màsáyà màá ìdérí àtọ́rọ̀ kó ṣe ìgbédè kíákíá bẹ́ẹ̀ á sì rí láì lórúkọ jésù kristi wá wá àmín àmín àmín lórúkọ jésù let me look at it uh, good morning i have a testimony one of my prayer requests for 2020 god answer on the 27th last month the lord bless the lord bless my family with a brand new house pé ọlọ́run fún ìdílé àwọn nílé tuntun We bless the Lord for this. We pray He will perfect all that concern this family in Jesus' name. Thank Jesus. Thank, thank you, all you done. Hallelujah. Hallelujah. Ẹnìkan wọn sọ pé àwọn ń mm, ẹ̀bẹ̀ àdúrà wọn fún ní twenty twenty three yìí pé ilé ṣùgbọ́n Ọlọ́run rẹ̀ dá lóhùn. Gbogbo àdúrà àlàáfíà Ọlọ́run kó jọba níbẹ̀ ògo ọlọ́run kó yí ibẹ̀ ká let the glory of God surround that nation kó jẹ́ ire gbogbo wọn àlàyé ò sọnù àgbo jésù kò dájú gbogbo tẹ́ kó ọbẹ̀ lórúkọ jésù kò yí gbádùn ẹ̀ nínú àlàáfíà kọ́lọ́n tó wá ṣe omi kọ́lọ́n kó wá ṣe mọ́ fún yín kọ́lọ́n kó wá ṣe mọ́ fún yín kọ́lọ́n kó wá ṣe mọ́ fún yín omi jẹ́ àdúrà àdúrà méjì máa gbà i'm praying for this person i will pray to him kámẹ́rà kan mo ń wo kámẹ́rà kan kámẹ́rà yẹn dó sókè ìkádàrà méjì ni gbèrè sọ̀rọ̀ pé ẹni nípa iṣẹ́ ìmọ̀ kì í tó kì í tó gbé àwọn Jésù kò dájú lórí ayé yìí ìkíní ẹ ṣàmì ìkejì ó gba aṣọ ayé ẹni kí Ọlọ́run kó ba iṣẹ́ ìyẹn à praying to prayer àbò Jésù kò dájú ẹni tí ń pa iṣẹ́ ìmọ̀ tí ń pa yín mọ́ ní orúkọ Jésù kó bẹ̀ ṣe pa yín mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó yẹ ní any monitoring power kọ́lọ̀ kó dojú mọ́ kí ilé yìí kó wà lọ́la ọlọ́run kó súre fún aya kí ọlọ́run kó súre fún aya kí ọlọ́run kó súre aya kí oore ọ̀fẹ́ kó dájú o bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù let me tell you how it works tẹ́ ẹ bá sọ pé testing i'll call you talk i read it can be two i just don't want to open the line and take much of our time that's why okay for them that have called me i will try and call you back. Okay, because I know I'll try because I just don't want to open the line and take much time, you know. Time to lot. It might be, you know, it might be. I told Kirsten every first from the first week we can do that. So I call you back now. I'm calling the person back now. So I'm gonna call you back. gbogbo ilé wa mẹ́jẹ̀ orúkọ Jésù. ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ ẹ káàárọ̀ orí òtún ẹ̀jẹ̀ tó mi ò rí sáré kiri wọn mi ò rí wàhálà mi dáhùn lẹ́ẹ̀kejì ọmọ mi ní admission sí yunifásitì dúpẹ́ fọlọ́ mo dábàrà fọlọ́ wọn á bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó kù tó ń bá wa lọ́mọ jẹ nínú ìgbéyàwó mi ọlọ́run kò sọ ọ́ dẹ́rẹ́ kò sọ ọ́ dìjà fún wa. àmì jésù olùwàṣẹ olùwàga fún tó ṣe owó olùwòsàn wọ́n ti pa israẹli wọn tí kì í dògbé fún ìpamọ́ yẹn adúpẹ́ fún ìwòsàn yẹn adúpẹ́ fún ìmọ̀lára dáhùn nínú ayé arábìnrin àtọmọ jésù gba ọpẹ́ yìí ẹ máa ń sọ́ọ̀lì gbà yìí olúwa gba ọpẹ́ tọ́pẹ́ padà fún ọ jésù gba ọpẹ́ yìí olúwa gbà yìí wọ́n á gbàdúrà fún ọmọ náà tí wọ́n lọ́run ti mú lọ sínú ẹ̀kọ́ yìí wọ́n agbára àṣeyọrí lórúkọ jésù kó bàlẹ̀ ayé rẹ̀ lórúkọ jésù kó ṣe àṣeyọrí ní gbogbo ọ̀nà lórúkọ jésù kó ṣe àṣeyọrí ní orúkọ jésù kó ṣe rere ojú òní tì í màmá yìí kó súre fún yín o kọ́nà kó gbàdúrà fún yín gbogbo agbára tí lépa ẹni kó padà gbogbo agbára tí lépa ẹni kó padà gbogbo agbára tí lépa ẹni kó padà gbogbo agbára tí bẹnu ìdílé lépa ẹni kó padà lórúkọ Jésù kó padà lórúkọ iṣẹ́ Sátánì ò ní jẹ́ fún ayé mọ́ ojú ọgbẹ́ ẹ̀kọ́ lọ́kọ́ wòsàn kẹ́ ẹ gba ìwòsàn kó má ṣe padà mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù kristi olùwàtàgbára wa àmín àmín àmín àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah you are blessed man you are blessed you are blessed God, uh, God bless you let me look at it I'll call you when I look you call I will try to do that you know or if you let me look at it might be my job. bínú ìjọ that's why I say we can do that anytime uh, okay okay. Ah. Okay, somebody said, God, good morning, sir. I want to thank God for my 82 old father. Last year he was really sick, but I thank God the sickness did not claim his life. Mm. Hmm. May God keep him alive to see many and many brothers in. me. Hmm. I thank God for mercy. on my family and all throughout last year. Ọlọ́run ohun tó ṣe wọ́n dá ọpẹ́ padà fún ayé bàbá wọn. Jésù gba ọpẹ́ yìí. Ẹni wọn Ísírẹ́lì gba ẹ̀yìn yìí. Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Fún ìrìn àjò ọdún yìí, Jésù gba ọpẹ́. Olúwa gba Fún ìgbé Olúwa gba ọpẹ́, Ayọ̀ yín kò kú ayọ̀ yín kó sì pọ̀ sí i mo gbàdúrà fún ìdílé tẹ̀yìn náà kí ní kó wà lálàáfíà kí olúwa kó jọba náà nà gbogbo báyìí kí olúwa kó gbàdúrà fún wa orí ọ̀fẹ́ náà kó pọ̀ sí bàbá bẹ́ẹ̀ la sì rí o láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah hmm, orí ọ̀fẹ́ Jésù kò dájú God bless you. Hallelujah. Um, good morning, sir. I just want to thank God for adding another year to my daughter's life. I believe God's plan for our life will come to pass to manifestation in Jesus' name. ẹnìkan nípa àwọn dúpẹ́ fún ayé your àwọn pé for adding years to her year ọmọ náà kó dàgbà ní ọgbọ́n ọmọ náà kó dàgbà ní òye kójú má ṣe tì í lórí ọmọ náà ó dájú kọ́lọ́run kó balẹ̀ kọ́lọ́run kó bá kọ́lọ́run kó gbé ọwọ́ rẹ̀ lá lórúkọ jésù ojú ò ní tì í lórí ẹ̀ ayé ò ní yọ̀ yín lórúkọ jésù kò ní yọ̀ yín lórí ẹ̀ ọmọ náà kò ṣe rere kó di ńlá kó di kó di ńlá kó ní èso rere kí ọmọ náà kó di ńlá kó ní èso rere kí ọmọ náà kó di ńlá kó ní èso rere adẹni lọ́nà òru kó má ṣe yọjú sí ayé rẹ̀ lórúkọ wà lára rẹ̀ ògbọ́ ọlọ́run kó bá gbé o kó ní ìgbáyé kójú má ṣe tì í kó sì ṣe rere gbogbo tó bá ti dáwọ́lé kó bẹ̀ sí yọrí ṣe rere kí ọwọ́ rẹ̀ kó tókè kí ọwọ́ rẹ̀ ní orúkọ Jésù kí ọwọ́ rẹ̀ kó kí ọwọ́ rẹ̀ kún bẹ́ẹ̀ láti rí láì lórúkọ Jésù Kristi olùwàwà àmín àmín lórúkọ Jésù yá I think let me look at it I just I don't Ah, uh, okay let me see. Mm. think I'll go back to my WhatsApp. Okay, I think I've finished there. Okay, okay, okay. Let me go back to my WhatsApp now for those that are using WhatsApp. And, and, and those that have called, and I pick your call, I'm very, very, very, very, very sorry. I'll be testimony. Okay. I'll be thank okay, I'll be, thank God for the good works the Lord is doing in my life He has never ceased to amaze. Okay, I think I think is that same. I think I've, I've answered that. Colon Kube Shishiyama. I think I've answered that. Yeah, let me look at it. I just want to make sure I don't miss anything. Okay, let me see now. Let me go back call. Colon Kosu Badua for you. kí ọlọ́run kó gbówó lé yín okay now I'll call okay okay I'm gonna call the person back now so I'm calling I'm very sorry for our time, please. Hello? Hello, sir. Yes, ma'am. Yes, ma'am. Good afternoon, sir. Good afternoon, ma'am. Good afternoon. Akadura, sir. Yes, ma'am. No, I sent, I even I sent a text message already because I thought you were going to read it. Oh, oh, oh okay, okay, okay. okay, I can read now. Uh, okay. Should I go, or, uh, go on or you want to read the text message? Anyone you want. If you want me to read that, I can read it. Okay, I just, I thank God for oh, those why He has brought me, for keeping me safe, especially in January that uh, because i am fighting a lot of battles. My bed in January, and at the end of January, I had an attack in my stomach. I didn't know what, but I know that. in n bá jail jẹun, oúnjẹ had yẹn something is in my stomach. I need, bring it, bring it, bring it. Then after five minutes, I'll be hungry again was hospital today and they wanted to place me on emergency. But I thank God that I realized the spiritual, so I didn't even go to the hospital at all. Everything they give me is working in the other direction. So I just refunding the prayer and drinking the water, and uh, I thank God that uh, during the 21 days prayer that I've been following, you mentioned on the, the 16 that somebody your stomach, and my hand was on my stomach that day. I was feeling, I was even crying that day that God will uproot every plantation of darkness. So God be the glory, the praise. Then when we joined with something to do, when I did it that day, everything just stopped. And Holy Spirit, why revealed for me, combine, came my jail, combine, came my To God be the glory. Before we finish the 21 days, everything just stopped. The day you pray, it's like the thing was uprooted. Nothing again. Nothing. The anything that they gave me, oh, I was using the uh, water and uh, pleading the blood of Jesus and so, but to God be the glory. That yeah. thing was uprooted. Mm. Not a, it's not a small thing. Mm. Just like like animal opening his mouth, and give it to me. I want to eat. Give it to me. I want to eat. I could not stay 24 round. Mm ràn mí lọ́gà jésù gbé ọ̀gá yẹn kò fún ayé ìránṣẹ́ rẹ o jésù agbé ọ̀gá agbé ọ̀gá fún ayé ìránṣẹ́ rẹ o jésù agbé ọ̀gá fún ayé ìránṣẹ́ rẹ o jésù àyàn ológo fún ayé ìránṣẹ́ ẹni máa lè gba ọpẹ́ yìí ẹni máa ń sọ lè gba yìí wọ́n dá ògo padà fún ìwọ fún ìwòsàn gba ọpẹ́ yìí gba yìí olúwa gbọ́ ọpẹ́ olúwa gba yìí gba ọpẹ́ gba yìí ibi kò tún wá ṣe ju bẹ́ẹ̀ lọ fún ọ lè ṣe o tún lè ṣe ju báyìí lọ bàbá o lè parí iṣẹ́ rẹ o tún lè ṣe ju báyìí lọ fún àṣepé pátákátá nínú arábìnrin yìí fún ẹ̀rí ńlá lórúkọ Jésù Olúwa gbọpẹ́ yìí Olúwa ṣe àṣepé ṣe àṣetán gbogbo àjèjì ẹ̀mí gbogbo ara gbogbo ìtékété lórí arábìnrin yìí lórúkọ Jésù kò di asán mo béèrè fún ìgbìníjà ọ̀run lọ́wọ́lọ́wọ́ báyìí mo béèrè fún ìgbìníjà pé kí dìde fún aya yìí kó o kó o lẹ́nu kò sì sọ di aláìlágbára kó wá gbé ọmọ rẹ lékè kó o gbọ́ wọn débi tẹ́ ẹ ká dé láyé kó o fún wọn lórí ẹ̀kan olúwa bẹ́ẹ̀ látúnú ẹgbẹ́ àìláfíà àláfíà ọlọ́run kó jọba nù àná yín gbogbo àláfíà ọlọ́ba nù ayé yìí lórúkọ jésù kò mọ̀ yẹ bòyí lójú ṣe tì í kí ẹsẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí kí ìtura ńlá kó dé bá ayé yìí ìtura ní gbogbo ọ̀nà ìtura nínú àgọ́ ara kí ìwòsàn náà kó ṣe pípé ní orúkọ Jésù kí ọ̀run kó parí iṣẹ́ náà pátá bẹ́ẹ̀ ni ó sì rí orúkọ Jésù Kristi olúwa kí ọwọ́ ọlọ́run kó wà lára yìí ọwọ́ náà lórúkọ ní kó bẹ̀sẹ̀ gbé níjà ọwọ́ náà lọ́wọ́ sókè ọwọ́ náà kó mú yín ró kójú bẹ̀sẹ̀ yó bẹ́ẹ̀ ni ó sì rí orúkọ Jésù Kristi olúwa àmín àmín àmì lórúkọ Jesus, hallelujah hallelujah i think uh, i think ẹni tí dábàá òpè ti pè already tẹ̀tí ẹ̀rọ pé ọ̀ mo ti sọ nípa ẹni tẹ́ẹ̀sì mo ti sọ tẹ́lẹ̀ mọ̀ pé àáfà àtúnwòlò bàjẹ́ tí a kò ẹ pè ṣùgbọ́n mi gbé mi ẹ tí ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀ mi ì i just ẹ lè sáré ṣe in about two minutes tẹ bá rò pé ti pè ọ̀rẹ́dì mi gbé ìjọba àrẹ́dì and still sọdẹ ẹgbẹ́ ọ̀rọ̀ kan ok mo kò fẹ́ kọ́ lè pè káàkó nọ́mà yẹn ẹ̀yin tẹ́ sọ pé ẹni ṣé ọ̀rẹ́ bí òkú tẹ́ pé kò tí ì ṣe torí àkókò ti lọ ẹ̀rọ ẹ̀ka ṣòro ọ̀fẹ́ nìsín and ẹ̀rẹ̀ má gbàgbé Tuesday Tuesday ẹ̀ olúwa ní kí n fi sùn ó dán kí ayé yín kó ní ayọ̀ ọjọ́ kan ní ọjọ́ mi kò ń ṣe àdúrà ọjọ́ kan máa kàn fi súre so ẹ̀yin tẹ́ bá rò pé ẹ̀ tí ẹ ti pè ọ̀rẹ́dì tí mi ì tí ì gbé ọ̀ọ́ mi tí mi tí sọ ẹ̀ tẹ́ bá wà nínú àdúrà ẹ̀ sáré ṣe kíákíákíá I have a testimony okay okay no my phone line is not good sir okay okay <laughs> okay you have a testimony okay okay okay okay okay okay, okay now hello hello hello sir yes ma'am yes ma'am yes ma'am ẹ káàárọ̀ ẹ kúrò àdúrà sá. yes ma yes ma. mo dúpẹ́ lọ́wọ́ mo fẹ́ ṣe ti àlọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ láti ìgbà tí mo ti wà lórí ìpè yìí pé ọlọ́run tì mí lójú àdúrà tí ọlọ́run gba owó ogo nítorí pé ohun tí ọlọ́run ṣe fún mi mo dúpẹ́ pé ọlọ́run jẹ́ ẹ̀dá ara rẹ̀ ó dẹ̀ fi títò bẹ̀rẹ̀ hàn láti two thousand and fifteen tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti ń tẹ̀lé ojú òtì mi lórí pé ọlọ́run jẹ́ ẹ̀dá rẹ̀ ó fi títò bẹ̀rẹ̀ hàn mo dẹ̀ dúpẹ́ lórí ọlọ́run tó kó ọmọ mi yọ nínú prayer tá a gbà kọjá nínú prayer wa tó a gbà kọjá yìí Ọlọ́run kọ ọmọ mi yọ nínú ogun advent ilẹ̀ ní ká gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run kú mo dẹ̀ dúpẹ́ ẹ̀rùn kú ọmọ mi yọ náà mo ní pé kí n jẹ́rìí sí agbára Ọlọ́run tó Ọlọ́run ṣe fún mi ẹni two thousand and fifteen ẹ ẹ try. two thousand and fifteen mo ti tẹ̀lé. <laughs> kọ́lá ló kó gbàdúrà fún yín kó ló wa kó fún yín lórúkọ ire jẹ́ ti ń gbogbo àmì jésù. kójú máa ṣe tì í. àmì jésù. lórúkọ jésù kójú máa ṣe tì í. àmì jésù. lórúkọ jésù kójú máa ṣe tì í. àmì jésù. mo ní kójú máa ṣe tì í. àmì jésù. lórúkọ jésù mo ní kójú máa ṣe tì í. àmì jésù. kí ọwọ́ ọlọ́run kó wà lára yín o. àmì jésù. ibi tí ayé bá kọ́lọ́run yín kó fi yín sí láyé. àmì mo ṣe ń gbàdúrà fún yín mi mọ I don't know why eléyìí tí mo ṣe I don't know mi lè connect them anything ṣùgbọ́n I don't know why pé èèyàn èèyàn ń bẹ́ẹ̀ pé èèyàn ń ibi tí èèyàn ti ń lọ ta àlọ́ wá jẹ́ pé ibi tí èèyàn pé pé ẹ máa wá tata bá ń fọ old old kí èèyàn máa fọwọ́ ilẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ìmọ̀ tó kàn lẹ́sìn ìmọ̀lẹ́ ìwọ̀n mi ìmọ̀ kan tó kàn bá I will just pray lórúkọ jí ọlọ́run kó mú yín lọ síbi ìrọ̀rùn ọlọ́run kó sì mú yín lọ síbi ìsinmi láyé mo wá àṣẹ ní orúkọ Jésù mo ní ẹni máa Ísírẹ́lì kó mú ayé lọ síbi ìrọ̀rùn kó sì máa lọ síbi ìsinmi kí ọkàn yín kó balẹ̀ kójú má ṣe tì í gbogbo tó ẹ tá ìsọ̀rọ̀ kó jù ní orúkọ Jésù ọ̀rẹ́ máa ń sọ̀rọ̀ kó sọ di ayọ̀ fún yín ah, máa sọ lẹ́ẹ̀kan sí gbogbo tá ìsọ̀rọ̀ kó jẹ́ ìdààmú fún ayé ẹni lọ́ọ́ Jésù ọ̀run kò sọ di ayọ̀ fún yín mo ní kó di fún ayọ̀ fún ọ̀nà yín kójú má ṣe tì yín o nínú yín kó dùn kọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ láṣì rí ó yẹ kọjá lọ síbi ayọ̀ yín ẹ kọjá lọ síbi ìrọ̀rùn ẹ kọjá lọ síbi ayọ̀ yín tọmọtọmọ ẹ kọjá lọ síbi ìrọ̀rùn kẹ gbúrú ayọ̀ kó ló àkó ṣe é ní orí àwọn ọmọ yín kó ní ẹ̀rí fún rere ohun ayọ̀ tó ń bọ̀ ìkọlọ̀ kó fún ọ yín kẹ́ ẹ rí gbà bẹ́ẹ̀ ló sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín orí ìlú olè wa. mo wà ní ìlú indi náà ni. ok Ọlọ́run kó súre fún yín Ọlọ́run kó fàyè gbà yín kó fàyè gba gbogbo ọ̀nà yín bẹ́ẹ̀ ló sì rí jésù olúwa àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣe máa kọ bẹsẹ máa kọ. I think that's for Okay. Oh, I think I see someone okay just thank God on my behalf okay kọ́lọ́run kó súre fún yín kọ́lọ́run kó gbàdúrà fún yín kí ọpẹ́ yín kó pọ̀ kọ́lọ́run kó súre fún yín kí ayọ̀ yín kó pọ̀ eh, bẹ́ẹ̀ láṣìírí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àdúná tí I think àdúná okay let me see I'll call this he will be the last person I don't know whether I've called them I don't know I'm trying to stop. I'm very sorry. Everybody, I'm sorry. Do this again. Okay, please. Okay. okay. Hello? Good morning, sir. Good morning, ma'am. Yes, sir. I think I used it. Yes, sir. I just have to give thanks to the boss. Okay. I don't want to be you. My daughter is my baby, my baby daughter is going to sleep tomorrow. Okay. I just thank God fún àbò rẹ̀ ọ̀pọ̀ ni wọ́n máa ń pè ní báwo ni mo ṣe ń ṣe ṣùgbọ́n mo dúpẹ́ torí pé ọlọ́run fi mi sílẹ̀ pẹ̀lú bí àdúrà jù láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lówó ẹ̀kọ́ náà ẹ̀ mo lè dúpẹ́ lórí one of my best friends àti gbàdúrà sí wúlé ọlọ́run fún ìwé wọn for many years ọdún kékeré ọlọ́run tó àdúrà yìí wíyẹn bẹ́ẹ̀ dájú ìtẹ̀wọ̀n lọ́wọ́ ọlọ́run á gbé ọ̀gá fún tó ṣe fún ọmọ yìí fún orí rẹ̀ nínú ayé wọn nínú ìdílé yìí torí pé ìwọ ni o bá wọn ṣe ẹ máa ń sọ ìgbọ́pẹ́ olúwa gbà yín olúwa gbọ́pẹ́ olúwa gbà yín olúwa gbọ́pẹ́ olúwa gbà yín agbẹnu ayé ọmọ yìí gbọ́pẹ́ ayé fún tó ṣe wọ́n dá gbogbo ọpẹ́ fún jésù gbọ́ yìí olúwa gbà yìí olúwa gbọ́pẹ́ olúwa gbà yín olúwa gbọ́pẹ́ olúwa

o tó jẹ́ ti kọ́rùn kò fún yín kí ọlọ́run Ísírẹ́lì kó wá tó wá fún yín ní ìsinmi mo pa ní àṣẹ ohun gbogbo méjì tí mo béèrè kọ́rùn kò fẹ́ yín o ohun tó jẹ́ ti kí ọlọ́run kó fún yín kí olúwa kó wá fún yín ní ìsinmi ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni ó sì rí ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni ó sì rí gbogbo tó gbogbo tó ń ṣe ti ayé ẹni kó kúrò pátápátápátá bẹ́ẹ̀ pé táyà táyà táyà táyà táyà táyà rẹ̀ táyà rẹ̀ gbogbo gbogbo tó ń ṣe ti ọlọ́run máa yẹ onìkan lórúkọ Jésù kó kú pátápátápátápátápátá kó jìnnà sí ọ̀nà ayé gbogbo ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah praise the Lord hallelujah God bless you my God bless you God bless you ó kì í pé ẹ ká dúpẹ́ ọlọ́run fún gbogbo yẹn ẹ kí gbogbo yẹn gbogbo ọlọ́run ṣe fún wọn ní ẹni tí ọlọ́run fún lóúnjẹ ẹni tí ọlọ́run fún ní aṣọ ẹni tí ọlọ́run fún nílé ẹni tí ọlọ́run fún lọ́kọ̀ ẹni tí àti ẹ̀sọ́ gbogbo ẹni tí ọlọ́run ṣe fún ọ̀nà rẹ tó tiẹ̀ sọ́ mi wá gbọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe o ò ṣe o ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe o mo mọ rírì rẹ o ẹ ká dúpẹ́ lọ́wọ́ give that thanks to God ọlọ́run fẹ́ ọkàn ọlọ́run fẹ́ ọkàn ẹ má kẹ́kẹ́ ọlọ́run fẹ́ ọkàn tó ní ọpẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run kan mo fún lílé mo fún lílé ọlọ́run fẹ́ ọkàn tó ní ọpẹ́ ẹ ká dúpẹ́ torí pé ẹ jẹ́ ká jẹ́ ọlọ́pẹ́ níwájú olúwa ẹ sọ ẹ sọ pé olúwa mi bú mo dúpẹ́ orí mo dúpẹ́ ìyanu tó ṣe fún mi o mo dúpẹ́ tó mi dé yìí o mo dúpẹ́ tó mi o mo dúpẹ́ pé ètò tó ní fún mi mo tó ti fi hàn mí ẹ dúpẹ́ tó ti sọ pé òun ní ètò rẹ mo dúpẹ́ fún ètò rere tó fún mi ẹgbẹ́ ìwúrere tó ní sí mi ìwúrere tó ní sí mi yẹn that good thought èyí sọ pé á fún mi ní ìgbẹ̀yìn tó Do ẹ̀dùnkẹ́ give thank him ọ̀rọ̀ mo dúpẹ́ fún ohun tí ìyá mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ò bá dúpẹ́ rárá o dúpẹ́ dúpẹ́ ẹni tó yẹ kó ẹkọ ọ̀tá ti fẹ́ lé ọkọ omi tó wà yẹn wọ́n fẹ́ kó ẹrù ẹ jáde nínú ilé ẹrù ẹ tó ṣì gbọ́n bẹ̀ tó dúpẹ́ dúpẹ́ yẹn ẹrù ẹ ń títì rè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run káyéèdì mà sáyidà báwo ni sáyidà káyéèdì sá dúpẹ́ oore yìí ọlọ́run mo dúpẹ́ oore tó ṣe yìí ẹ òjò orí gbé wà tó bàbá o ṣe o bí ọ̀tá ṣe wò ó òjò orí ayé mi jésù ṣe òjò níbẹ̀ fún ayé wa àwa dá gbogbo ògo padà fún ìwọ náà àti wàá sọ pé kí oore rẹ kó pọ̀ sí tó o ti lè ṣe jù bẹ́ẹ̀ lọ àrẹ kí ìbùkún yẹn kó pọ̀ sí kí ọlá yẹn kó pọ̀ sí kí kí ẹ kó ní èso ńlá ní orúkọ jésù kí kí níbẹ̀ kó di yí àyè kó mú èso kó mú èso rẹ jáde kẹ́ ẹ bẹ̀ ṣiṣẹ́ rẹ kí ni kó dùn kó ṣe tì í bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olùgbàgbára wa Amen. ṣàbẹ̀ Amen. àmín lórúkọ Jésù hallelujah pírẹsìdá ó lẹ́rìí náà hmm. ó ní ẹ̀rí ọlọ́run yóò rí o ó ní ẹ̀rí gbogbo ẹ sọ pé ó sú mi o ọlọ́run yóò fún ẹ̀rí gbogbo náà i'm tired ẹni tó wà tired ọlọ́run yóò fún ẹ ní ẹ̀rí gbọ́ ohun tó bá sọ fún ọ you are in that position pé ó sú mi i'm tired ọlọ́run yóò fún ọ ní ẹ̀rí ìgbà ọ̀tún rẹ yóò dé ọlọ́run yóò fún ọ gbọ́ ohun tí mo sọ olú ọlọ́run Ísírẹ́lì yóò fún ọ ní ìgbà ọ̀tún rẹ yóò dé o oh, ọlọ́run yóò fún ọ ní ẹ̀rí ìgbà ọ̀tún rẹ yóò dé bẹ́ẹ̀ ni ayé yóò sì bọ̀ yín ọlọ́run bẹ́ẹ̀ lásìkò fún òun bẹ́ẹ̀ la rí ní ọ̀nà rẹ bẹ́ẹ̀ la rí nínú ayé rẹ ó rí rí ayé rẹ níwájú rẹ lónìí káyìmá káyìmá sáyidá wáyé má kó lábà tẹ́rìà ó rí rí ayé rẹ ó fojú rí rí ayé rẹ ó fojú rí ó rí pé á ah, rí ayé mi ṣẹlẹ̀ tí mò ń bẹ yẹn ó dẹ̀ pàpà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olúwa yóò ṣe fún ọ pé ohun tó ń sọ yẹn yóò pàpà ṣẹlẹ̀ pé á ah, olóńdẹ̀ wàá pàpà ṣe kíní ẹ̀ mẹ́ bẹ́ẹ̀ là fún ọ orí ọ̀fẹ́ yẹn kó tọ̀ ọ́ wá orí ọ̀fẹ́ yẹn kó pọ̀ ọ́ gbé orí ọ̀fẹ́ yẹn kó tọ̀ ọ́ wá orí ọ̀fẹ́ yẹn kó sì bọ́ gbé bẹ́ẹ̀ á sì rí fún ọ bẹ́ẹ̀ ni yóò di ìtàn yóò di ìtàn yóò sì já tere yóò di ìtàn yóò sì já tí ìtàn rere bẹ́ẹ̀ ni yóò sì rí fún ọ láì lórúkọ Jésù Kristi olúwa tó ń gbára wa àmì mi gbọ́ àmì.

tí o tẹ̀lé ìgbéga sọ́rí ìgbéga òjijì ìyẹn o bẹ́ẹ̀ ni a sì kí fún ọ láì lórúkọ Jésù olúwa wa àmín àmín lórúkọ Jésù God bless and highly favour let's put in mind Tuesday oyin ẹni just get it we pray àti gbàdúrà sí but I don't know God say I should bless you with it he told me last month I re tilẹ̀ àjàṣe mi tiẹ̀ mi tiẹ̀ náà mi tiẹ̀ mi tiẹ̀ lọ́bẹ̀ẹ́ mi ìjẹ́ lọ́bẹ̀ mi ìjẹ́ mo ní àwọn ẹni tó àti tó bá sọ tẹ́lẹ̀ kí tó jẹ́ tó wálẹ̀ kejì mi lọ pé I just have to èmi ọ̀gá mi ní choice nǹkan mi àjọ to me to me I'm lọ pọ̀ tì but màdá pé wọ́n kọ́ ló ní iṣẹ́ so I just obey it to me to me sometimes I say no I'm telling you the truth to me, I'll just. And I know why. I know the reason. Because <sighs> the Lord bless you. Kọ́lọ̀ kó bùkún kó lọ fẹ́ Jésù kó dábì fún ẹ. Kọ́lọ̀ kó yomi ẹ sínú gbogbo ẹ̀ńtẹ́ ọ̀pẹ lọ́rọ́ mọ bí o. Ó lọ fẹ́ Jésù kó bà ní ògo Ọlọ́run kó yin ká. Bẹ́ẹ̀ ni ó sì rí. Thank you for being here. And thank you for being a blessing. The Lord bless you and bless the work of your hand. If I don't call you to say thank you, tí màá pè gbà pastor dem tẹ̀kí sọ pé thank you I'm sorry thank you and <laughs> also partner prayer this week by God's grace by God by God God bless you bye bye bye bye bye bye.